lè wọn kó mẹ́ẹ̀ ìlànà ìwọ náà fi wọn kó lè pété oríṣi ìdúró lábẹ́ wọn náà òṣìṣẹ́ nìkan tí ọ̀rọ̀ rẹ̀ jẹ́ òdodo tí ọ̀rọ̀ ọlọ́mọ wọlé àkókò wa. lẹ́yìn eléyìí ọlọ́mọ bá wa nínú àwọn ayẹ èyí tí ọ̀sẹ̀lẹ̀ ti dájú ọlọ́mọ bá ń fi hàn wá nípa lè jẹ́ wípé oníkàlùkù pẹ̀lú ẹ̀sìn tí ń ṣe ìlànà tí ń tẹ̀lé ojú ọ̀nà tó wà níṣẹ́ lóníkàlùkù ní ìgbàgbọ́ wípé kò sí ọ̀nà tó dáa tó tó kò sì sí ẹ̀sìn tó sùn tó èyí tó ń ṣe ọ̀nà kan ò sì sí tá a lè gbà sórí ire láì jẹ́ pé à ń tọ ojú ẹ̀nà ìlú wa eléyìí ló fà á ló fi jẹ́ pé bí mùsùlùmí bá léèyàn ni á rí i gbogbo ọgbà náà lánàá pàkíyèsí ẹni tí ò bá jẹ́ mùsùlùmí pé à ń bẹ lọ́rùn kọ́lọ́ ọ̀rọ̀ yìí ọ̀pọ̀ dáadáa kí wọ́n mú sèé náà ọwọ́ ọ̀la tí wọn náà sara ń bẹ òdì olóyè àmì ilé ìfẹ́ ìfẹ́ mi wá sí ibi tí kò lè sùn mí ilé ìfẹ́ ìgbàgbọ́ sí wa gẹ́gẹ́ bí òní pé kò sí ẹ̀sẹ̀ kan tí ọlọ́run ọba tó ń pàpalẹ̀ àwọn èèyàn láti máa ṣe láti fi pé ìwọ rẹ̀ lórí wọn tí ìfọ́ máa dọ́sùn kúrò nípa àyàwó fẹ̀mí náà. ìgbàgbọ́ mùsùlùmí onáìsí ìgbàgbọ́ tó dúró. àdìgbàgbọ́ wa yẹ onáìsí ìdúró pé kò sí èrè nípa pé òun là náà. bí gbogbo ẹni tó bá ti sá àwọn ẹni wọn kò yẹ yàtọ̀ sẹ́ni tó yẹ jẹ́ ẹ́. lẹ́yìn وزوجين المسلمين والثالثة منها محمد صلى الله عليه وآله وسلم وعن قوم السبيل الأمر كان ولان وعن جيل وعن قرون lórí ṣé ìsìlámù ó ti tèmi náà láyé ó lè bá àwọn ìlú tèmi náà kalẹ̀ ó lè bá òkú ilé wọn fi ka lónà kọ òdì ìdè wa. Òdìbò àwọn ẹ̀ka gbogbo ọ̀sẹ̀ náà ń bá ọ̀nà ìdòdò. Bẹ́ẹ̀ ni àwọn أيام أيام معلومات جزء جزء أصل الآية أن محمد صلى الله عليه وسلم يرى أن يكون من عجائبه وكيفه لبعثها لنا لنا ومن نصدق من الله ولا تكون مثلا محمد أبا أحد من الرجال ولكن رسول الله صلى الله عليه وسلم يتبع بين كلمة أو مصريين فصلت زيد بن معرفة زيد بن محمد زيد بن محمد مسلم في أي ألبية كان مسلم لا تسلم مسلم ولا تسلم هذا المسلم في قوة يعود àti mà ibi gbọ̀dọ̀ lábẹ́ òkun ọlọ́ nígbà tó fẹ́ kọ ìyàwó ọmọ rẹ̀ tó bí inú. lẹ́yìn ìdí ìtọ́mà lẹ́yìn náà ti bí inú. ìgbọ́n náà ti fi tọ́mà nígbà tí àwọn bàbá rẹ̀ wọ́n wá láti mú wọn wọ́n fẹ́ gbà padà dá padà sílé wọ́n fẹ́ yọ lóko ẹrú ń ṣe lọ́dọ̀ àtẹ̀wé Muhammad sọ̀rọ̀ àdúgbò torí àwọn àtẹ̀wé Muhammad àdìyà òun ló gbọ́n olóko àtẹ̀wé sọ̀rọ̀ àdúgbò àdúgbò ẹlẹ́yìn tó ṣe dáadáa ní dáadáa pọ̀ pé kí wọ́n náà bàbá rẹ̀ wá fún ìgbọ́dọ̀ ìgbòho ẹrú ìgbòho ẹrú lọ́wọ́ ọ̀dà pẹ̀lú máa ń lọ́wọ́ àkọọ́lẹ̀ ìṣẹ́ṣẹ́ kan ẹlẹ́yìn tó ṣe dáadáa ní wọ́n ti wà nígbà náà wọ́n ti wọ́n wá lọ́dọ̀ àná ìṣòwò àtúndá wọ́n ní àwọn owó àkàrà ẹlẹ́yìn tó máa ń lọ́dọ̀ àti kòsí lóru bẹ́ẹ̀ alẹ́ ilé ìwé tó bá yẹ kó fẹ́ máa tẹ̀lé yín lọ kó máa tẹ̀lé yín lọ lọ́wọ́ ìṣàkóso àwọn ewé tó ti àti kàkẹ́ nù lọ láì ṣe ó bẹ̀rẹ̀ sí ìròyìn àwọn ọ̀wá rẹ̀ àti Muhammad sọ̀rọ̀ mọ́ àti sẹ́lẹ̀. Wọ́n á ní ọ̀pọ̀ ara máa ń kọ pẹ̀lú pẹ̀lú púpọ̀ sọ́mọ́ náà ó ní tó bá ti lọ́dọ̀ olówó mi ọ̀pọ̀ ara máa ti máa bẹ̀rẹ̀ ní kẹ̀kẹ́ ọmọ lọ́lọ́dọ̀ rẹ̀. ọ̀rọ̀ yìí wọ́n á jẹ́ ẹ̀ka òwúrí pàdánù Muhammad sọ̀rọ̀ mọ́ àti sẹ́lẹ̀ lànà ìwọ̀n àti àwọn tó ti fi ọkọ máa ń tẹ̀ fún wọn láti láyé ìgbà ìlú yà tẹ́lẹ̀. Orí ẹ̀ láti omi o, ẹ máa pè é lẹ́yìn ìbùdó Muhammad, lẹ́yìn ọmọ Muhammad. Láyé wọn pè é, ìgbà tí Islam dé, lẹ́yìn tí arákùnrin náà wọ́n pè é lẹ́yìn àwọn. Lẹ́yìn àwọn yìí, wọ́n àti lẹ́yìn tẹ́ wọ́n ti jọ pé nígbè lọ́mọ láyà, ìbálòpọ̀ ti tẹ̀lé láàrin ìkọ́lẹ̀ wáyé láàrin àwọn méjèèjì ọlọ́run bá wọn láti òfin gbogbo sọ́nà méjèèjì òun lọ́wọ́ á so ìgbé arábìnrin sílé ìkọ́lẹ̀ tó so ìgbé ìbánidọ̀ kámẹ́ sọ̀rọ̀ wá àríwá àlùfẹ́. eléyìí tẹ nínú àgbéga ńlá eléyìí ti sẹ́yìn náà yìí tí màá ti fi bá àríkà mọ̀ ẹ̀wà náà wà nígbà yòókù ọmọ ẹni wa bẹ́ẹ̀ yẹn la wa àyíṣà òbí ẹ̀ lọ́wọ́ kàdá àwọn ọmọ kàdá bá bẹ́ẹ̀ ká yìí wọn wọ́n fi ká ní ní àná mi fẹ́ tọ́ bàbá yìí rẹ̀ pẹ̀lú rẹ̀ kó sí gbogbo yín bá fi kọ́ lọ́fẹ́ ó ní ká gbogbo yín lọ́fẹ́ lọ́mọdé tẹ̀lé pé má ti la lórí ìdáná ti má ti la má ti la nù. omi ni mo ma oyún oyin kẹ̀ ẹ̀ ìwọ́n bá ti náà tó ń fẹ́ oyin kẹ̀ oyin gbogbo yín pátá. bàbá yín bàbá àwọn èèyàn yín ló fi wọn lọ Muhammad sọ̀rọ̀ wá àlùfẹ́ ṣùgbọ́n èmi ọlọ́run bá dá fúnra láti ṣe ìlú sábà méjèèjì ló fi wọn lọ Muhammad sọ̀rọ̀ wá àlùfẹ́ kí la sá abẹ́rẹ́ tò eléyìí ìgbàdàgbà sọ̀rọ̀ wá àlùfẹ́ wọn fẹ́ lẹ́yìn náà tù mo ti gbọ́dọ̀ tó fi hàn mẹ́rin sọ̀rọ̀ wá àlùfẹ́ pé ìyàwó rẹ̀ yọ̀ọ́ rẹ̀ ẹni tí wọ́n fi pamọ́ àdìgbò ìyàwó mẹ́rin ọ̀sán lè burúburú pé ìwọ agbóhùn ìfún òmìnira máláyé ìyàwó ọmọ ènìyàn lọ sáré fún ilẹ̀ dà. ìyàwó ọmọ orí bàbá ọkọ rẹ̀ bàbá ń bọ̀ ìyàwó sáré fún ìbáwò yìí ká sáré fún ọ̀sẹ̀ ìfún òmìnira tẹ̀lé ìyàwó ọmọ rẹ̀ bàbá kan sí ìyàwó ọmọ rẹ̀ sáré ẹ̀yọ́ ọmọ wa á àtọ́jọba ló sọ ẹ̀kọ́ tí ó yí bàbá ọlọ́run ti àdáwò bá wà. Tí àwọn bàbá tó bàbá náà wọ́n ti rẹ́díò, wọ́n mọ̀ ọ́ lórí ìwé. Ìyá ẹ̀gbà mi ẹ̀dá mi o, ó ti tọ́jú méjì báyìí o, àti ilé ẹ̀sẹ̀ tó tó mi o, bí bàbá òun ti bá ìyàwó òun lájọṣepọ̀ àwọn òbí náà. Kí ló fà bẹ́ẹ̀ olùjẹ́ ilé ní ìlànà àwọn ìwé ìròyìn lónìí tí ẹ̀rọ ń tẹ́tí fún irú àwọn àtẹlẹ burúkú burúkú yìí ni a máa kọ kíkẹ́ ẹ̀kọ́ fún àgbàlagbà àbájọ ti dé lọ́gbọ́dọ̀ ọdún ó fi ọmọ ìsọmọlẹ̀ tí wọ́n ti rántí kọ́ lọ́wọ́ kọ́ ní ọmọ ọdún mẹ́ta àti bàbá yìí ó ti dá owó ọdún pẹ́ àmọ́tọ́ tí ọlọ́pàá ó pé pálábá rẹ̀ yóò ṣe ìgbìmọ̀ àti bàbá tí wọ́n ti wọ́n sọ ní ti sùkúlù ẹgbẹ́ àwọn wẹ́wẹ́ ni wọ́n wà ní ìlú ìgbà primary abẹ́rẹ́ ìjọba táwọn ọmọ àti wọ́n lẹ́dẹ̀ lé máa ń jáde lé kàkà sí bàbá ọmọ ẹgbẹ́ lé tí ní mbọ̀ wọn pé lọ́dà ẹ̀kọ́ tó wọ̀ yìí ẹgbẹ́ àwọn ọmọ ọmọ àmì yìí tí wọ́n ti ṣe fẹ́ kọ́dà náà wọ́n ní àtọ́mọ́ náà wọ́n kọ́dà mi àti tí ìlú àbá fún wọn tiẹ̀ ìdí ń pè wọn ìjọba ti wá yíwà wọlé ìgbà ìgbẹ́rẹ́ ó sì náírà lé wọn lọ́wọ́ bí ọmọ bá ti pariwo ó lè ti tọ́ lọ́dọ̀ náírà nígbà tó ti máa bọ́ tó kò àwọn ọmọ tó fún àwọn ọmọ ẹ̀dú bàbá yà ọlọ́mọ yà wọ́n ní bàbá yà tó wọ́n máa kó wọn máa lò ní tó ẹ̀ máa ṣe wọ́n máa máa tẹ́kọ̀ọ́ ní àyíkẹ́kọ̀ọ́ yẹ kí kọ́lé kọ́tẹ́ wọ́n ti kọ́ àdáadáa àdáadáa àdáadáa ìwà àti ọwà lọ́sẹ̀ yẹn láyé kò sí ìwà àti ẹ̀yìn omi lọ́wọ́ láyé tó máa ń kọ́ pa mẹ́tàwọn ìwà láwọn padà mọ̀ náà èyí fi ní wà kò sí ṣe gbé pamọ́ torí ẹ̀ ọlọ́run tó ti ìwà láyé ọdún yá ìlú rẹ̀ ṣe bẹ́ẹ̀ lẹ́nu ọgbọ́ àwọn bàbá burúkú àwọn bàbá burúkú fún ọmọ ọ̀pọ̀ àwọn ọ̀wà àbàjẹ́ láyé ètò bá ẹ̀ lọ́kàn jẹ́ àmọ́ ó yẹ àwọn tó ń kọ̀wé ìwé wọn àtẹ̀lẹ́ sí ìwé àmì tó ń tẹ̀lé ni wọ́n ń kọ̀wé púpọ̀ mùsùlùmí làwọn dára rẹ̀. mùsùlùmí báwo wọ́n mùsùlùmí lọ́nà ọ̀gbà kọ́ fẹ́ yàwó kan ọkọ̀ bá tó kọ́ fẹ́ méjì méjì ọba tó kọ́ fẹ́ mẹ́ta mílẹ̀tì ọba tó kọ́ fẹ́ mẹ́rin kí ni wàá lọ bí ọbẹ̀ fi àwọn ọdún yìí wá sọ̀rọ̀ àrẹ ní bàbá sí bàbá bàbá ọ̀rọ̀ àná bàbá alágbé ẹ̀yàwó ẹ̀yàwó ó ti gbé ẹ̀mọ̀ ẹ̀mọ̀ pa iná pẹ̀lú ìyàwó rẹ̀ tó ti nílé tó ti bẹ́ ẹ̀yàwó ẹ̀yàwó bàbá kan wá tẹ̀lé láyé ọ̀dẹ̀ tó di àlọ́ làǹtọ̀ yá pẹ̀lú kó máa pa títí náà ilé ìwòsàn títí náà dáná yìí. ẹ mọ̀ pé ìyàwó kẹta ìwà mi ká yẹn. torí ti ní ìgbàlè ṣe ìyàwó mi. nígbà tó bá ti pọ̀ ń dàgbà tó bá ti pọ̀ ń dàgbà tó bá ti pọ̀ ń dàgbà pàápàá jùlọ nígbà bá ti fáwọn ìyàwó lọ bẹ́ẹ̀ fún ilé rọ̀. ìjọba ti fẹ́ wọn akẹ́kọ̀ọ́ lẹ́yìn rẹ̀. àsìkò tí ìwọ́n dàgbà tó tún bùkátà rẹ̀ ìyàwó kan òbí ìyàwó ọbẹ̀ kọ ọkọ ìdámọ́lá kára rẹ̀ dájú ọ̀pọ̀ owó ìyàwó mi bẹ̀rẹ̀ tàbí wàá lọ sí i tó àmọ́ ìgbàlú bá ti ìyàwó kan náà lọ fẹ́ ìyàwó yìí gbogbo mi máa dábàá lé nígbà tí mo ọ̀fẹ́ kó kọ́dà kó tó kọ́ òun lẹ́yìn tó nígbà tó bá wá dé lẹ́yìn yẹn ó túmọ̀ sí gbogbo mi máa tètè gbòdì ọkùnrin lọ nípa àbálòpọ̀ ìyàwó tó wá gbó ìwò sí ẹni gbogbo pé ẹsẹ̀ rẹ̀ sábà tó ẹ̀ àwọn bọ̀ ẹ̀ ọ̀kìn yá wò sí gbogbo kele yìí tọ̀ tẹ́lẹ̀ ní ìgbàdo tó bàbá ẹ̀ àádọ́rin ọdún báwa ti ra wáyà tani ó dúró ẹ̀kọ́ pé kí ni ó kò tó ju yín pọ́n ìlú bàbá yìí kò tó yẹ ẹ̀ nígbà tí báyìí kan náà. ó sì fẹ́ yà wò lójú omi kó gbó gbogbo gbòòtò ní ìyàwó fẹ́ ó sì ní wọn ní káàtó kan máa di owó ọtẹ ìkejì ọmọ bá fẹ́ lọ. níbi kó wọn wà láyé ká ọmọ wa ti rí gbogbo ó wà orí ilé ká ní o ọlọ́run ò ní ìdáná ìdáná kọ́lá kò ní mọ̀ ìtọ́lọ̀ wá bí wò láti rí kò ní táwọn náà kò ní tẹ̀wọ́ bẹ́ẹ̀ náà. àlejò sọ̀rọ̀ wá àlùwà rẹ̀ tẹ́lẹ̀ wọ́n fẹ́ bẹ́ẹ̀ yẹn àti wá bọ́ ọmọ mùsùlùmí tó wá àtúntò ni wọ́n pè é lẹ́yìn ìlọ́sí ọkọ lẹ́yìn náà kò ní ilé ilé ìlú tó kọ̀ rẹ̀. ọlọ́run ti sọ bá àlejò sọ̀rọ̀ wá àtúntò pé wọ́ọ́rọ́ ọlọ́run ní ìwọ̀n lọ́wọ́ pẹ̀ ṣé èyí sọ pé ìwọ̀n lọ́wọ́ ìfẹ́ yìí dànù. àbúrò nígbà tó yẹ sọ pé tó ní ọmọ tí mo ti ń kiri ìbú wà lọ́pẹ̀ ṣé yorùbá lọ́pẹ̀ tó wọ́n lọ àkàrà dání ní ìfẹ́ o sẹ́nu pé mẹ́ o lè ṣí mọ́ bàbá rẹ lọ́pẹ̀ ààbò ọmọ ìgbà o tó eléyìí èèyàn léèyàn àwọn ọ̀dọ́ dá wa àti sọ́kọ́ lọ́pẹ̀ kọ́ ọ́ lẹ́yìn tí pamọ́ lẹ́yìn tí àti gbọ́ àti wí àti gbọ́ etí sọ̀rọ̀ tó ìfàlẹ̀ Muhammad sọ̀rọ̀ bá sọ̀rọ̀ pé ìyàwó rẹ̀. Kí làwọn ọmọ wa sọ? Ara rẹ̀ lọ, bàbá ti ná ilé ẹ̀sìn kan, ìsìlám, ọ̀gá iná ti ń fẹ́yàwó ọmọ ayọ́. Níta ọ̀sẹ̀ kú náà sọ̀rọ̀. Ọlọ́run ti sọ pé òfin rúkú mi àgbà gbogbo ọmọ níbi bàbá wọn ní àwọn ọmọ náà pè é nígbà tí èdè bàbá rẹ mọ. àti ìgbà wà ní bàbá dáadáa orí ni ti ti alágbọ́dọ̀ bàbá kan kúrò bàbá wa ní ìgbà bàbá wa ní wọ́n bá ti ọ̀dà tó kàn fún ọ bàbá rẹ sára ìbọn ta. tí bàbá bá ti ń pè é ṣe ó sì ń ó pẹ̀lú àmì lọ sí ọ ọ̀pá ẹ̀fẹ̀ gbà. kókó àbúrò mi ló tó kọ kókó kò sí ìdájú tẹ́lẹ̀ omi fi tó kọ àbúrò bàbá rẹ̀ lónìí tẹ́lẹ̀ omi fi tó kọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ lónìí tẹ́lẹ̀ omi fi tó kọ aláàtà lónìí tó kọ aláàtà lọ́tọ̀ ìgbélé ìtàkùnkẹ̀ náà tó kọ bàbá wa náà mẹsẹ̀ bàbá wa dà kọ̀ dà kú náà bàbá wa ọlọ́run bàbá wa ẹni kẹ́ ẹ máa sọ̀rọ̀ náà ẹ má fi ẹ̀yẹ̀ ká má ẹni tí ètò bàbá rẹ̀. الله عنه وعن آياته ما كان محمد أبا أحد من الرجال النبي محمد صلى الله عليه وسلم يكتب عليه السمع والطريق نبي كتب على زي زي بابا في حالك إذا محمد بابا يكتب ولكن رسول الله صلى الله عليه وسلم وخاتم النبيين وفي جميع النبي أراكم كل شيء because Quran is wa very clear nípa báyìí Muhammad sallallahu alaihi wasallam olùfẹ́ àwọn ànábì tó bá ti lófin àwọn ànábì adébọ̀ lófin àwọn ìránṣẹ́ ọ̀dà olórí inú súnà lórí bó ní dánẹ́ẹ̀tì ní ti sèrí táì olórí inú súnà ìtàn tó wà nínú àgbẹ̀lẹ́ alẹ́yìn kò tí o lè lẹ́yìn gbogbo ilé tí wọn náà bọ̀ bàbá mi Muhammad sọlá ní ọdún ẹ̀kọ́ ọ̀gbà bọ́ báyìí ẹ wá dúró ọdún yẹn tóni alẹ́yìn wọn dàda ẹni tó wà ọ̀fẹ́ǹtì láti rí ìlò ìlú ìlú ìlú ìlú ọ̀la ìlú tó wọ́n wá òun mọ ìdíjà àkẹ́fẹ́ òkè tó bá yẹ kí ọ̀sẹ̀ tó bá yẹ kó àwọn tó bá tẹ̀ nígbà yìí àwọn èyí bẹ̀ tó yẹ kó kò sí èdè tó bá rẹ̀ tètè bá lọ wo sóra kan ọ̀rọ̀ tó sọ ọ̀tà kò sọ̀rọ̀ àti sóra ní àyà kan lọ sóra kan lọ tó lẹ́ ti rí máa kóra pa ọkọ ló ní ìrìnà ìjẹ́pà ìsáàmù. Sùhánù ẹ̀yìn òṣèré ìsáàmù ó tó o ti sùhánù ẹ̀sìn yóò lè jẹ́ ní ìtàkì èèyàn kọ́kọ́ lọ́gbẹ́ kalẹ̀. Ìkọ́ òun ti máa tẹ̀sí pé tẹ́lifí dáadáa. Ìsìláàmù tó wá ń kà pa rẹ̀ ní ọbẹ̀ tuntun tó ń wò wọ́n ń lò sí ra wọn pé irú ìtàwọn sọ ń bí kò sí lọ́gbà èyí àwọn sọ eléyìí ní ẹ̀dàná rẹ̀ fún àwọn lọ eléyìí gbọ́dọ̀ tó tó eléyìí wọ́n gbọ́dọ̀ tó fọwọ́ sí wọn. Oye, gbogbo tó bá ti wá kà, gbogbo aláwọ̀ rẹ̀ kà náà sùn ní ìwọ̀n fún alẹ́ kí ni tẹ́ ẹ̀mú pàtó báyìí kí ni tẹ́ ẹ̀kọ́ ní pàtó báyìí kí ni tẹ́ ẹ̀sọ̀ fún tẹ́sí lọ́wọ́ yẹn ní pàtó báyìí wọ́n sàrà sọ́kọ̀ ó sàrà pé wọ́n sọ ó ṣe dédé ikú náà wá sí parí ó ṣe kó wọn bá mi mọ́ wọn bá mi mọ́ wọn sọ fún bàbá wọn sọ fún bàbá yà àgbà àjọ ọdún wọn sọ fún bàbá wọn yẹn nígbà ń tẹ̀lé ní ìgbésí ayé ìdáná yìí ní òní òun ní gbígbà kó o ìgbà náà. ẹ sábà lọ sí àgbà ilé yìí ẹ bá mi máa dàlẹ́ àgbọ̀ ilé yìí tó lọ wọ́n tá a lọ sáré tọ́sí gbogbo èèyàn tó tọ́jú lórí wọn tó àdúrà wọn tó àdúrà wọn tó àdúrà méjì kákúrúkà ó yí wọn láti àgbẹ̀ òdìdó tó rà ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ wa sọ pé kó o fẹ́ wá wo àdúgbò láàbù gbé yìí ìṣòro bẹ́ẹ̀ ó ti ṣe ìṣòro bẹ́ẹ̀. nígbà tó ti ṣàyè láti fi ìwọ̀n rò pé ìjọba ti wọ́yò tó bá lò ṣe ẹ̀yìn àwọn ọmọ ọsọ bẹ́ẹ̀ rẹ̀ àti kò dé ní o ní ọ̀pọ̀lọpọ̀ àyè. ìṣèjọba gbàgbé o ilé iṣẹ́ tó ń ṣe kó ń ṣe tẹ̀ kó ń lọ dáa yìí kó wọ́n lòun ti máa tẹ̀sí ní ìyàwó ìlà àgbàdo àwọn kó lòun ti máa tẹ̀sí ní tí ọ̀tẹ̀ wọn lò ti máa lòun ti máa lòun ti kún lẹ́nu tẹ̀. tí ìfún mi tó ìyàwó mi ní kí wọ́n fẹ́ ká ṣe ọmọ orí ọdún tọ́pa. nínú ìjọ ẹ̀rí ti lásán ọ̀tún àtòsí àtàárín wọn ti pápẹ́. Ọlọ́run bá a ó sì àwọn ọmọ ìgbà kan tó lóun lè kó òun lè má ó sì lọ bá wọn fẹ́ jẹun sómi ó sì fi lè dá àwọn ẹ̀mí wọ́n ti dá ìdá àpá àwọn ọmọ sùnmí àwọn ọmọdé wọ́n ti dá ìdá àpá àwọn ọmọdé wọ́n pé ìdájọ́ ẹ̀sìn àwọn ọmọ òun náà lè dájọ́ ẹ̀sìn bàbá wọn bàbá wọn gba ìsìlámù ìyá òkú ìyá ìsìlámù tí wọ́n mọ̀ á wò lọ sí ìtẹ̀tù ọ̀wọ́ ní ìlú rẹ̀. Rárá bàbá pẹ́ẹ́pẹ́ àfúráńfúrá fún fáwọn ọmọ yẹn. Ó gbé dábàá àwọn ọlọ́wọ́ ẹ̀ lójú ọ̀sán tó ní ìsìn ẹ̀ẹ́dẹ̀ lábẹ́ lánàá lánàá ló ka ìfáàmù ẹ̀wọ́ tẹ̀tẹ̀ o. Ìdílé tẹ̀lé wà láàárín ẹni tó bá ń kà nípa ìlànà náà máa ń láwọn onígbà àtúntò ní kíní kíní bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà wọ́n lọ́ọ́ fẹ́ gbọ́ àbúrò tí wọ́n kà ní sọ ẹ́ àbíké ìwọ àbúrò yìí fún wa. ẹ̀dá fìlà fáwọn ọkùnrin òkú lò sí àwọn àwọn ẹ̀ bá wọn àwọn mùsùlùmí ni wà nígbà wọ́n ti fi sínú ìgbà ní oṣù lọ́gọ́tọ̀ ọ̀run náà máa lè tún sí ìdílé dànù àwọn ọmọ yìí. ẹ̀ ti lè rọ́ọ̀mọkùnrin rẹ̀ kọjọ mùsùlùmí lójú yín kọ́dà wọ́n mọ ọmọ fún ọkùnrin òkè ní wọ́n ń sọ ilé ẹ̀mí. Òṣìṣẹ́ ń bẹ̀rẹ̀ ọlọ́ọ̀tẹ́ fún àjọ sí. Àwọn ọ̀dọ́ta ọlọ́ọ̀tá náà àwọn ọ̀dọ́ta ilé ọlọ́run làwọn ń sìn. Ọba tó lè pa wá, ọba tó mú wa náà jẹ, ọba tó ń fún wa, ọba tó lè mọ́ fún yà làwọn ń sìn. Ó ní a ń dẹ́kun òkú ọmọ wa lára wọ̀. Àwọn ọmọkùnrin lòdì, àwọn ọmọkùnrin lòdì wọ́n máa bọ́ ti torí gbogbo sísè díẹ̀ mí. Ó ní áwọ̀ ẹ̀dá ni wọ́n náà wọ́n náà lọ sọ pé òòyì kò sí yóò ní ọ̀la tó bá ti ṣẹ̀ṣẹ̀ mí. Ní ìpín wọn kọ́ ìgbọ̀ngàn ni áwọ̀ áwọ̀ mo sọ ẹ̀yẹ́ ní wọ́ọ̀. Wọ́n kọ́ àwọn ọ̀gá rẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ ìdíwọ̀n abàtà. wọn ò torí pé lọ́wọ́ ẹnìjọ́ mẹ́ta ó ti sọ ọmọ rẹ rẹ̀. kọ́lá yìí tó tó fẹ̀sẹ̀ mí. àwọn ọmọ náà ọmọ wọn ń fún ìyàwó kò tẹ̀lé ní ẹlẹ́ kò sì tó tó mọ́ ẹ. ó lé lẹ́yìn ló wọ́ ìlú tó rẹ̀. ẹ̀wọ̀n tó yà á lè kà á. àti tó gba ìsàn ọmọ rẹ lọ́dọ̀ yìí ló ṣe àárẹ̀ àtàlẹ̀ wọ́n máa sọ fún pé ọdẹ lọ yẹ kí kí àárẹ̀ àti sọ òun kú lọ wọ́n pèlè bí ọmọ yìí lórí pé bẹ́ẹ̀ láti ọmọ kú tẹ́lẹ̀ láti gba ìsà lọ́dọ̀ ọmọ yìí náà wọ̀nyí rẹ̀ gbogbo dáadáa tó ti tẹ́lẹ̀ lọ́rẹ̀ dáadáa lọ́ba yìí. lọ gbà yín náà àà títí oye lẹ́yìn rẹ̀ tún ta rẹ̀ lọ́ba jẹ́ bẹ̀rẹ̀ ọdún yìí lẹ́yìn bá ní ọgọ́rùn-ún ẹ̀mí lára táwọn ẹ̀mí máa ń jáde lọ́pọ̀ ọ̀gbìn èdè ọlọ́ àmì láàmú ìṣẹ̀lẹ̀ ẹ̀mí lélẹ̀ làwọn ògbìn ìsìn láàrín wọn àwọn ọkọ ọ̀sẹ̀ àti òbí láàmú rẹ̀ òbí lẹ̀ àti òbí lẹ̀ òbí lẹ̀ nípa kí ni àtàjọ náà èyí láti àkókò òwúrò tòtàbí ṣe ń sọ pé kí o bá ní ọgbọ́n rẹ̀ ní à. nítorí fóun ṣe ìsìláàmù ló fẹ́ para rẹ̀ kó sẹ́mi bá jáde lọ́pọ̀ kan yọ̀ọ́yà fún ìfọ̀ ní ìsìláàmù lọ. tó bẹ́ẹ̀ gbogbo àwọn olóyè wọn kì í gbà wọn kì í gbà láti fi ìsìláàmù lọ sílẹ̀. gbogbo àwọn olóyè wọn kì í gbà láti fi ìsìláàmù lọ sílẹ̀. lórí ẹ̀ láì fi gbogbo ìsìláàmù kan ṣe láyé yóò máa wù ú lọ́dà ọlọ́ba afẹ́fẹ́ nǹkan mà yóò fi mà nípa àdúgbò yẹn bá ń tọ́ lọ́gà rẹ̀ wọ́n láǹdọ́ padà sí i. orí ẹ̀ ló ti jẹ́ pé àánú ọ̀nà ìgbé àti àdúrà rẹ̀ ló ní bàbá àwọn mùsùlùmí o. yéé ṣe mímọ̀ àti wa èsì ní fún àwọn bàbá àjọ mùsùlùmí èsì ní fún àwọn ìyá àjọ mùsùlùmí wọ́n mú àbí wọlọ́ àìmọye àìmọye bàbá àti àjọ mùsùlùmí fún òṣìṣẹ́ ìsìlámù àìníye òǹkà ẹ̀yà ń sì ní àwọn òbí rẹ̀ ni wọ́n wà kéde tó ní tó ń tẹ̀sẹ̀ là. ẹnà wa wò ìwé òkú tẹ́sí àwọn ẹni tí wọ́n ti pèsè rí lẹ́yìn tí àwọn òbí ti fi wọn mú sùn ní ọ̀kan ó ní wọn láti ọkùnrin wọn ìtẹ́jọ́ ọlọ́run ṣe ńlá dáadáa tó ń bọ́ sáwọn òbí wọn sọ ìgbélé ẹ̀ máa ń di dáadáa sáwọn òbí ẹ̀ ìyá máa gba ládá owó àwọn wá sáré ní yóò máa tó ti tẹ ládá kan tó wọn máa san owó rẹ fún tó wọn máa san owó rẹ fún tí ládá rẹ wọn máa bá bàbá ti rẹ fún àwọn ẹni ẹni tó lọ wọn máa san owó fún ọ yìí tí ládá ládá ó máa lọ bá bàbá ti rẹ ṣé mo sì ní wọn yóò ó ní wọn tí o ní àwọn òṣìṣì lẹ́sìn àwọn òṣìṣì yọ̀ọ̀kan náà ó dànù ládá ìdílé ọba bàbá ti rẹ àwọn ọ̀gbọ́n àwọn ẹ̀wọ̀n torí délé àtijọ́kọ́rọ̀ lórí ìlànà. àwọn àyàtà kàyí níṣẹ́ ni wọ́n sọ kalẹ̀ nípa àwọn àpàǹpà eléyìí tó wáyé àwọn àpàǹpà eléyìí tó wáyé láàrin àwọn mùsùlùmí àti àwọn ẹni tí èsè mùsùlùmí kálukú sọ pé ẹ̀sìn táwọn lẹ̀sìn ojú ọ̀nà àtàwọn ìmọ̀nà wà. kálukú ń sọ sí ẹ̀kí ẹ̀rú ti lẹ́gbẹ̀ẹ́ mi sọ̀rọ̀ bá pa pọ̀pọ̀ ọkọ̀ pẹ̀lú ẹni tẹ̀sí mùsùlùmí ẹ̀ máa ń sọ fún ẹ̀ sọ wọ́n kàn máa gbogbo sọkúsọ lásán. nígbà tó bá bẹ̀rẹ̀ tiẹ̀ ó rí kó kúlẹ̀ àdúgbò ní wọ́n wí. àwọn náà máa wò pé ìgbòjọ́ ọ̀sọ̀ ọ̀daràn mọ̀ta àwọn kúlẹ̀ àrẹ̀ tí kálukú ti máa ṣe nù. wọ́n máa ń ṣe ìbéè ìbéè nígbà tó bá rí i pé ọ̀rọ̀ táwọn bá ara àwọn sọ lẹ́nu ọ̀fẹ́ máa yé ara àwọn ẹnì kejì ọ̀fẹ́ gbà wọn ní òǹtí ẹ̀rí táwọn mú wá ti lágbára tó ó lè mú mi ní rò bẹ́ẹ̀ ó sì lè jọmọ lẹ́yìn bọ́ọ̀lù náà ní rò bẹ́ẹ̀ ẹbí wá ní bọ́ọ̀lù ẹ̀ náà fẹ́ yé lọ́bẹ̀rẹ̀ sí náwọ́ lọ́bẹ̀rẹ̀ sí náwọ́ bí ẹni tẹ́lẹ̀ lọ lẹ́yìn gbogbo àwọn ẹ̀dá wáyé lẹ́yìn àwọn àlàyé tá a ń tẹ̀lé ó tún tẹ̀lé méjì nìkan ẹ̀rí wo ló ní wá kí lọ fẹ́ sọ fún orí sọ wọ́n lọ bẹ̀rẹ̀ sí sọ pé tọ́ ọ bá náwó àwọn ọmọ ọ̀nà lọ eléyìí ni wọ́n á fà nígbà tí ọwọ́ náà bá ń ká oyè ní ibi káládà ọgbà dà ó ní mo gbé ma ó ní lò gbé yà ó ní wọ́n pọ̀ ọmọ yìí tó bá a lọ tó ẹgbẹ́ rẹ̀ ti tẹ̀lé lọ́pọ̀lọpọ̀ láyé ọ̀sẹ̀ pẹ̀lú kékeré debate bẹ̀rẹ̀ sí debate àwọn kan gbé debate di òfin pípọ̀ àwọn kan ju àwọn kan lọ àwọn mùsùlùmí yẹn ní pọ̀ lọ́dọ̀ wọn gbogbo àwọn ọ̀rọ̀ tó múnádóko àwọn lè sọ débi kan lẹ́yìn orí gbogbo ilé ọ̀sán ọ̀gá tó ń parí ó ti dá kátẹ́ ti dá láàrin tó owó gbé láti rẹ̀ ó tún wá sọ gbogbo àwọn àti tó ti ṣe gbogbo ilé tó sọ ó ti fi sọ ọ̀rẹ́ tó yá àwọn èèyàn ti ẹ̀ lọ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pé ọ́ تبقي ومبيد المسلمين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله يوم بدع وبعثامي أرجع أوان نكو أنا ما أشتي أوان سمي أنا سأتوان فلو في بيت بس وبين فتكا وبين فتكا يوم بدع كثير يوم بدع نكو كيف تلعب إذا أفاقه وصلنا أول مرة ọ̀kan nínú àwọn olùmọ̀ ní ní ìlú àti Pakistan wọ́n ti kọ́ India àti Pakistan lọ́nà wọ́n wà kọ́ ní àyíká yìí wọ́n kọ́ wọ́n pe síra rẹ̀ ní ẹgbẹ́ ọ̀ọ́ fífi òdodo hàn olùmọ̀ àgbáyé wọ́n ti olùmọ̀ ńlá nípa comparative study káwo ẹ̀sìn náà tó ti àwọn ẹ̀kọ́ rà bàbá yìí kò sí fún ẹni wá nínú ẹsẹ̀ lọ́kọ́ ara tí bàbá yìí tí ọ̀tọ̀ tó bá tẹ̀ lọ́wọ́ lọ́wọ́. láti fi sí àwọn England tí wọ́n lọ gba Pakistan àti àti Haiti àti India. bàbá yìí ti wá ní káyé káyé òṣùwà àgbẹ̀ká òṣùwà àgbẹ̀ká gba àwọn ẹ̀jẹ̀ Islam. tó wọ́n sọ jáde pé ẹ̀sìn tẹ́ gbé wá máwọn èèyàn wà tó àwọn ìṣúná lọ́pọ̀ jù ní ìjà ńlá yẹn àtàwọn abọ́bíyọ̀ ọ̀gbìn. Ìgbé ẹ̀sìn tẹ́ gbé wá máwọn èèyàn wà láti yọ ìbò ẹ̀sìn kékeré yìí o. Ní sẹ́sì lẹ́yìn àti lẹ́yìn àti ìlà ọ̀gá gbogbo bílà tó ti dá sí ọgbà ìdílé tó ìṣòro ti wá ọmọ ẹlú àkàtì wọn ti Wọ́n ti kọ́kọ́ rán àwọn ìjọ wọn ti wọ́n ní kéde táwọn tí wọ́n gbà ló gbàgbọ́ tó tẹ̀lé wọn. Pété tí wọ́n fẹ́ẹ́ àwọn ẹ̀rọ náà lọ́nà. Ó sì lè má yẹ ìròyìnbó ìdájọ́ fúnra rẹ̀. Ibẹ̀ tẹ̀ gbé wá òṣòdò tó bẹ̀. Ṣùgbọ́n òun fẹ́ ọmọdé ìwé. Báyìí ni wọ́n ṣe gbé. Àwọn òyìnbó wọ́n á wọ́n kọ́ ibi tó máa ń ṣe ṣe bí ìgbẹ́ ni wọ́n ṣe ẹni tó bá fi mú ìgbésí mẹ́tẹ̀ẹ̀ta àti ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ lọ́dọ̀ tó bá ti lọ sí pé ìwọ mùsùlùmí ìwọ bá mú yìí àti ẹgbẹ́ ẹ̀sìn táwọn gbé wà àwọn mùsùlùmí náà máa ní ìjà àwọn sẹ́rẹ́ yẹ káwọn mùsùlùmí nínú àbá ìjọ wọ́n ti lọ sáyẹn ríkì lórí rẹ̀ ṣùgbọ́n bí ìyàlẹ́nu níwọ̀n tí wọ́n ti ṣe ìfẹsẹ̀ wọn di mùsùlùmí ìbòmí mùsùlùmí ìbòmí ọ̀pọ̀lọpọ̀ agbọ́gidọ̀ ọ̀pọ̀ tó wà ń tẹ̀ka ìlànà bàbá pàìtọ̀ ó ní òun múra dáadáa ní òbúra òbúrú ẹ̀fúnra mú ẹ̀fúnra mú ó ti kú méjì kó o ti jọ kí ìjọba ta ọ̀yọ́ ìmọ̀ lẹ́yìn tí ọwọ́ àtẹ̀lẹ́ ìṣúná wà tẹ́lẹ̀ ìgbẹ́ta wà tó ọ̀nà yìí wọ́n kúrò rẹ̀ ní tókìá tọ́kì lọ́sà lọ. òyìnbó yóò ní àwọn òyìnbó tí wọ́n kó wá ní àwọn mísánná. nígbà tó gàba wa ta táwọn tí wọ́n fi tẹ́lẹ̀ lọ́wọ́ ní òjò. tọ́ ọ̀sán lọ sí nígbà tó sí tọ́kì ló bá lọ àmì ìrùmọ̀mìnì torí yẹn Islamic Empire tó wà. فهي دولة الدولة العثمانية ọwọ́ lọ bá ẹ̀kọ́rọ̀ àwọn mùsùlùmí wípé ẹ̀sìn ọmọlẹ́yìn kristi lòdodo kọ́dà India ó ń kojú àwọn àbá mùsùlùmí rí ìmọ̀ bẹ́ẹ̀ ó sì fi hàn wá bí ẹ̀sìn ọmọlẹ́yìn kristi ti ju òdodo tó sùn sí rẹ̀ ká àyíká náà mùsùlùmí náà tó láyà náà lè kó náà tó wọ́wọ́ ìwó lọ́nà. ń sọ̀rọ̀ yẹn olórí àwọn mùsùlùmí àbáńlá ayé ká àmì olùmùsùlùmí wọn ní gbòmòrò ẹ̀dá dàgbà sí wọn dàgbà sí bàbá tó kọ sí ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ àwọn tó wá wọ mẹ́tíà wọn á ti hajj ìmọ̀ tí bàbá yìí wọn á ti wọ ayé àmì wọn àti ọkọ̀ mẹ́tíà wọn á bẹ̀rẹ̀ sí ìjókòó haram wọn fa òyìn lẹ́kọ̀ọ́. báyìí àmì ìrònú kìíní ní turkiya olóṣèlú ìjọba gbogbo ilẹ̀ tuntun ní oṣù mọ́tà náà wà nù ẹ̀ ọwọ́ ara ní mọ́tà tuntun rẹ̀ ní mọ́tà wọ́n bá wọn bọ́ àwọn ọmọ tó bá dá ń tọ́wá yóò kojú ẹnì kan tó ń pé ẹ̀sìn ọmọlẹ́yìn pé ní lóṣù tí yóò ẹ̀ gbà. bẹ́ẹ̀ ni bí bàbá lọ sí turkiya. káwá ní pé kálẹ̀ náà bá ti pọ̀ lọ. Kájú bàbá yìí dá yìí. Bàbá àti ọ̀sẹ̀ yìí ń tọ́lá tó túlẹ̀. Bẹ́ẹ̀ òdodo òdodo gbogbo bíbí òdodo náà ní ọ̀nà jẹ. Irọ́ náà ti rí ìbọ̀dà tó ti pé lóògùn ní irọ́ náà ní ọ̀nà jẹ. Orí ẹ̀ oṣù tẹ́lẹ̀ tí ìyẹn bá ń tàn sí ẹ̀ ti náà wọ́n ń jẹ kó dé láwọn ọmọlẹ́yìn wọn mà tí wọ́n jẹ láti wá o. àwọn bá lọ kìrìtẹ́sì kìrìtẹ́sì kan olùọ̀nà ìsìlámù yìí gbọ́dọ̀ ń tara rẹ̀ lẹ́nu. wọ́n máa wo oúnjẹ tó fi máa rọ́kà tó fi máa fi ọbẹ̀ ìgbà yìí fún olùdíjú àlàfẹ́ bọ́lọ́. nítorí pé ìsìlámù yìí à kọ́dà pẹ̀lú lọ kò síbọ̀ pẹ̀lú àwọn àṣìṣe kò síbọ̀ kò yóò tẹ̀lé pàdé alùpùpọ̀ bẹ́ẹ̀ ìsìlámù yìí pẹ̀lú ìsọ̀kọ̀lù. On fifty thousand ẹ̀rọ ẹ̀dẹ̀bà yẹn. Fifty thousand twenty-five thousand ba fifty twenty-four thousand ba lọ́kọ̀ọ̀ ba gbogbo owó yìí jẹ́lá yìí. Wọ́n bá fẹ́ yọ wá wò. Ó ti wà lórí íńtánẹ̀tì. À sanitary errors. Ọkọ̀ àjọ ọ̀pọ̀ ọlọ́ọ̀ta àti nígbà ọkọ̀ ọ̀gá ẹni láti ẹ̀rọ ẹ̀rọ ọ̀ọ́ta ọ̀ẹ́ni ẹ̀yìn ìgbàgbọ́ àlọ́ta ọ̀pá ọlọ́run àti ti máa lọ bẹ́ẹ̀ ojú òra ló wọ ojú bí èdè ìjọba ah, bẹ́ẹ̀ láti àgbà àti àti àmọ̀tẹ́ ẹ̀hẹ́ dájú wá pé ọjọ́ kẹ́ ẹ̀rá fún ẹ̀ ìwé yẹn tẹ́lá fún ẹ̀ ẹ̀rá fún ẹ̀ pàkíyèsí rẹ̀ orí ewu ọ̀hún àti mo nílò tó bá ta wọn. báyìí wá ní bá ta wọn àwọn òbí yà ẹ̀rọ pé abẹ́rẹ́ tó ti mọ ìyẹn tó lágbádá ọ̀ ẹ̀ má bàa tó o èyí àbújá o ìdú èyí sọ́dá o àbílẹ̀ ẹ̀kọ́ ẹ̀ àwọn àtọ́kọ́ nínú kí ọ̀dọ́ wà lọ́wọ́ àti kọ̀ọ̀kan ẹgbẹ̀rún ẹgbẹ̀rún lọ́nà kejì lọ́nà àkọ́tà kódà ìlà ẹ̀dínlọ́gbọ̀n ó ti pọ̀ ju olùdọ́rọ̀ lọ. torí rẹ̀ náà ní ṣé àpàtì àti ìtọ́lọ̀ orí àwọn ni wọ́n bá wá kó gbogbo àwọn àti ìṣẹ̀dá yìí. nígbà tí wọ́n mú jáde ní fifty thousand ẹ̀rọ tó ti báyìí. Who wants to be one? Is the Bible the word of God? Say, for all months. Ah! So I did I. You want to deny the man who is God or not? So the lady that was there, who is my aunt, told me, when you book on my one, when you know you know this by time, oh, oh, oh, shop, my name is London. Wọ́n á lò lóun lọ sọ̀rọ̀ náà. Nàtọ̀ wọ́n sùn. Ojú ò bá lọ sí ẹ̀ láti ṣe ìdáwó láwọn èèyàn ó lẹ́yìn lórí ìgbàgbé ilé ìtura náà kò sí èmi ìṣẹ́ gẹ́gẹ́ ọ̀sọ̀ yìí máa láyà pọ̀ ìgbàgbọ́ ọ̀wé ọ̀gbọ́n àtàgbé ìlú yẹn ó rò pé ìyàwó pọ̀ pé ó ti rò pé wọ́n á sọ pé ẹ ẹgbẹ́ ká kọ́ńtàkìṣẹ́ ìdíkà náà àtàlẹ́ ẹ̀ ń bẹ̀rẹ̀ àwọn ọjọ́ nígbà yẹn kọ́ ọ̀nà tó ìdẹ̀ ìdẹ́pọ̀ wọ́n ní wọn kọ́ ìwé yìí láyé pé kí ni gbàdá lọ sí wájú arúgbó rẹ ìgbàlù náà kò ó ń pè ọ̀rọ̀ lọ́rọ̀ o sì ní ọkọ rẹ láti wọ ọkọ àlùtàlẹ ìwọ ti dé ní. ó ti bẹ̀rẹ̀ sí ìta tí wọ́n á ṣe lè sọ rẹ̀ lọ́dọ̀dọ̀ kì í sọ rẹ̀ ó ti lọ bèrè lọ́dọ̀ àwọn àbá àná ní lọ́dọ̀ ibi òun rí ìwé kàkà ó lọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n ní kò sí iṣẹ́ ó fi ọ̀rọ̀ ránì ọ̀rọ̀ ọlọ́run. mo olóòrùn ló ń fi ẹ̀rọ pọ̀ olóòrùn sáré jẹ̀jẹ̀ dàlú ló dàlú ó lè gba ìbámu. ọlọ́run máa ń sọ abẹ́lẹ́ ẹ̀ṣẹ̀ tó ń mọ náà ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا. ìpèníjà lè wọ ìpèníjà kò sábà láyé ká òkúrán ọlọ́kàá wò tó bá yẹ kí kìí gbọ́dọ̀ náà ló wá yìí ẹ bá rí àtàkùn rẹ lọ́pọ̀ ọmọ yìí ọ pé kí n gbé kájú sọ̀rọ̀ lọ rẹ àgbọ lánàá torí ẹ náà ló ṣe ṣe wá àlọ ní àwọn bàbá wọn pàṣẹ wọn fà lọ fáwọn bàbá kan lè gbé kan bàbá mi kan bàbá mi lè rí kan bá ẹ ẹ mẹ́ta ní ọdún pàdé bàbá mi ò mú ìwọ̀n ìjọ kàkà méjì àbí bẹ́ẹ̀ kọ́ kàkà

sẹ́yìn kí sẹ́yìn gbogbo ẹ̀ ẹ̀yọ́ ta pé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ní akọ ní ọ̀nà ní akọ àbí kọ́ ọ̀rọ̀ náà sọ̀rọ̀ nílẹ̀ ọ̀rọ̀ náà nílẹ̀ pé sọ̀rọ̀ wọ́n pọ̀ agbọ́dọ̀ kan ẹ̀ sọ̀rọ̀ náà sọ̀rọ̀ náà pé ti mú mú

tí ọ̀fẹ́ kò ní sọ ayẹyẹ ìgbàlẹ̀ ìgbà ọ̀dẹ̀ torí ẹ̀ ìnà ayé hàmì wọ́n gbé ẹ̀ka wọ́n rọ̀ jáde láti ọ̀rọ̀ àbúlá ìnà àbẹ́ lọ́wọ́ ẹ̀rọ àwọn àìsànà wọ́n kọ́ ọ́ sí ewu tó ń nàkọ́ à wọ́n làwọn ewu dà sí nàkọ́ ara wọn sọ báyìí láyé tó lè nẹ́ta wọ́n yẹ wúrà ẹ̀yìn fún mi wà lẹ́nà tó bá ti yàtọ̀ sí ọ̀rọ̀ yìí àti yàtọ̀ àná. ètò ìwọ̀n ìjọsọ tí ò lásán mẹ́rin ara à pékin dínà tó wọ́n àgbà pé àwùjọ àjẹnà rárá o àwọn ọmọlẹ́yìn kristi àwọn òkú àjẹnà ni wọ́n wà àjẹnà àwọn tó ti tẹ̀lé ànábì musa àtọ́fẹ́ musa àwọn òkú àjẹnà làwọn wà àjẹnà ẹ wò fẹ́fẹ́ bá tòtí pé àwọn tí wọ́n ń gbéra wọn ní ọmọlẹ́yìn kristi wọ́n tún máa ń tẹ̀lé abala nínú tó wá nínú mọ́jẹ̀mú láíláí bóyá gbogbo mọ́jẹ̀mú láíláí kan wọ́n ń tẹ̀lé òfin tó wá nínú ó pé lẹ́kọ̀ọ́ máa ń lọ tó wà ní ẹ̀wọ̀n tẹ̀lé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn òòyì pé àwọn tó bá ti sẹ́kù lórí òfin àtọ̀wádà tó lẹ́tà lẹ́nu níta àwọn òòyì pé ẹ̀sìn wọn bí ìgbọ̀n wà lẹ́nu. bẹ́ẹ̀ làwọn yòókù tí náà rò pé èyí tẹ́ wọn tẹ̀ lánàájú àgàmọ̀dì kan wípé ẹ̀yíṣà àgbẹ̀lẹ̀sẹ̀lá wípé lẹ́yìn ó ti takò ti mú takò mọ́sí yẹn ó máa tẹ̀lé kọ́ òun kálukú wọn wúra rẹ pé àwọn làwọn àlùjáná apákejì kọ òní wà lùjáná. Bàbá lọ́sọ báyìí lẹ́yìn náà wọ́n bí yẹn làwọn náà fa orí pé ìgbà tó yẹ bá ń bọ̀ ìgbà àwa àwa ẹ̀ dákọ̀ ní wò àwọn náà ń bẹ̀ ń bì. Báwo la ẹ̀yin lẹ́yìn mọ́ sí àtẹ̀ ń bí ká àwọn òṣìṣẹ́ làwọn ẹni là ká ẹ̀. Bàbá kùnrin òṣèkú náà làwọn gbà àwọn kùnrin náà wà ní. إلا لا نبعد وربنا وانسان كما داو وقوي أي يهود لا يهوى أنسان يداو أي نصارى لا يهوى أنسان يداو àwọn ọba abájúkú àpinnu wọn ò ní ṣe wá ṣe dípò pé ẹwà màmàdé nàkàlà lójú ẹwà ẹ níwọ kó o ní ṣe wá ṣe bàbá tó. ẹni tí wọn bí jì sábà tẹ́lẹ̀ ń bọ̀ wọ́n náà ó ń jẹ bá àbáwa òkè ìdíwà àti parí kálukú ń wọra rẹ bẹ́ẹ̀ ọlọ́run bá wá sọ àyàká rẹ pé lẹ́yìn sẹ́mi àdáni yé fún wa rẹ àbẹ́rẹ́ yé àbẹ́rẹ́ ní torí eré ìrànkan àwọn ẹni tá a fún ní tíra tá a dùn àwọn ẹ̀rú yàtọ̀ nasara wọn ní òun wọn torí ire torí káwọn aráàlá kọjá bá àyíká láti torí ire àwọn náà aráàlá kọjá bá àwọn àyíká làwọn ó torí ire àwọn aráàlá wípé ilé dáadé mùsùlùmí inú gbọ́wọ́ lọ́wọ́ àyíká náà bẹ́ẹ̀ náà ni òun rí òun náà aráàlá wípé ilé ọlọ́dọ̀ bá ti dé yóò mú wà ẹnà sẹ́yìn tí ìbá ti ọjọ́ bí ìbá ti kọ̀ lọ́jọ́ ọ̀sán ti dé ọmọ ọwọ́ náà lọ dáadáa bẹ́ẹ̀ náà ní àpá òun náà rárá kan kíkè ìdí tó ń jẹ́ ọlọ́jọ́ ọ̀sẹ̀ kó o ti jẹ́ ọlọ́jọ́ ọ̀sẹ̀ òmìnira kó wọ́n wà ẹnà ẹni tí òun ti jẹ́ ọlọ́jọ́ ọ̀sẹ̀ kó wọ́n mọ ọwọ́ náà lọ dáadáa bẹ́ẹ̀ ẹ̀bá ti dé nàkọ́ra ẹ̀bá ti dé yọ̀kúndì ẹ̀bá ti dé akọ́kíbọ̀ pẹ̀ ìran àlásánwó yóò mú yẹ̀wọ́ yọ̀ọ̀la. ìfojúsùn ike ìwú wà yìí náà nìkan ló yẹ kó torí ilé kò tó láti mú yẹ̀wọ́ yọ̀ọ̀la. ìjà lọ́lọ́ ńlá yìí kò tó yọ ìjà lọ́lọ́ ńlá láàrin wa àdúrà bẹ́ẹ̀ tó ọlọ́run ọba tó dá wa tó dá wọn ọba tó ti pé ọ̀pá wa yọ ọ̀pá wọn ọba tó ní ilé tó gbogbo wa wọ̀ ọba tó lọ́la òkè ámà ilé ìjẹ́ ọba tó ní ilé tó wọ ẹnìkan nínú wa láti jọ máa bẹ̀ iná ọba tó ti pé tó bá ní máa dó lórí ire òrèjọ́ lórí ire ọba tó ti pé tó bá kọ àkọọ́lẹ̀ kó lórí ikú ni ọ́ ẹ̀sìn tí èyí bá yìí kọ́ olùọba tó ń lajà láàrin wọn báyìí ẹnì pé ìjà yìí ti tọ́jọ́ mẹ́ta ìjà ti tọ́jọ́ mẹ́ta kò sẹ́ni tó yí tán ẹ ká fọ́nà ọ̀tọ̀ ọlọ́ọ̀fẹ́ parí ìjà ni o ẹ̀gbọ́n ọ̀fẹ́ sábò gbàtọ́ náà wọ́n bá wa wí ọ̀dá ọmọlẹ́yìn kírísì lásán bá wí ọ̀dá ọmọlẹ́yìn moses lásán bá wí ó tún bá mùsùlùmí wí pẹ̀lú wọn onílẹ̀ ìtẹ́lẹ̀ aláàárín ìfún ìrántí ẹ̀rí mùsùlùmí lásán wípé nígbà tẹ̀ ẹ̀ ti jẹ́ mùsùlùmí ìyá ẹ̀ ti wà lẹ́sẹ̀ náà kó làkó ti fẹ́ ẹ̀ lọ́rùn. ìrẹ́kẹ̀ lásán kódà kó ti pẹ́ ẹlọ́run ẹ̀sẹ̀ níta tẹ́lẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀sì kírun ẹ̀sì tẹ̀lé kàkà nínú òfin ọlọ́run ẹ̀wọ́n nígbà tó ti dẹ́kun tòmí ó ti kó olú yọ wọn dábì nínú àbínú ọ̀rọ̀ náà tẹ̀sán ló ń bá wí. Àbí tó kọ́wù lára àwọn ọmọ ọlọ́ha nígbà tí ọ̀rọ̀ náà. Wọ́n láwọn ènìyàn gbọ́dọ̀. àwọn adarí tí wọ́n ti ṣe náà nínú ọ̀rọ̀ náà tẹ́lẹ̀ yìí náà ni wọ́n kọ́ láwùjọ tí wọ́n gba ọ̀ ọ̀ ọ̀ bàtà ìlú wọn jẹ tí bàtà ìlú wọn bàtà ìlú wọn jẹ bàtà ìlú wọn ẹ̀gbẹ́ bàtà ìlú wọn. ní mariam màdí mariam màdí òṣù náà ó kọ́ láwọn ìgbéyàwó náà ẹ̀yẹ́ ti ká kò lè gbéyàwó náà ìgbéyàwó náà ìsìlá ọ̀la ìgbéyàwó náà ẹ̀yọ́ náà bá gbogbo wá wí ojú ọlọ́run ọba yìí ti wà lánàá ọlọ́run ọba kì í ṣe ẹ̀ńdé orí apá kàdá pàkàdé nítorí pé gbogbo wa níwájú ọlọ́run àjọba kí la jẹ́ ẹ̀rù ẹ̀ ọlọ́run yóò yára kà lásán kí èèyàn kàn án ọmọ tẹ̀ òjò láti ní ìwà ìdáná wàlẹ́ àmàlẹ́ yé àtẹ̀lẹ́ ìgbéga ìyára kan àwọn ẹ̀ka síra káàdì mi ìran àwọn lásán tí wọn bá ka ìsìlámù ìran kan mùsùlùmí ní ìran kan lásán tí wọn bá ti ìsìlámù títẹ. kò lè gbé wà lẹ́nà ìran kan àwọn ẹni tá a fún ní yẹ̀wò ní àbẹ̀lẹ̀kọ́ kò lè gbé wọn wà bá ti ìsìlámù. títẹ̀ ẹ̀ ló jẹ́ náà. torí ẹ kókó lásán ìgbéyàwó sẹ́yìn nàkùrọ̀nì àbí òwúdíyà ìgbéyàwó sẹ́yìn lẹ́yìn tó náà ti rán ta ni gbogbo náà ti rọ amẹ́ tòlọ́wọ́ torí ẹ ẹgbẹ́ wa tó wá láti ọ̀dọ̀ ìgbéyàwó sọ́ọ̀lẹ̀ رضي رحمه الله تعالى وإذا قال النصارى وأهل الإسلام على المسلمين أتي على النصارى àwọn alábẹ̀rẹ̀ wọ́n jọ táwọn síra wọn wọ́n jọ táwọn síra wọn tàbí síra wọn ilẹ̀ já wọn kílẹ̀ síra yẹn lẹ́nu. tó kọ́kọ́ rẹ̀ náà kú dà àwọn mùsùlùmí wọ́n dáhùn àwọn mùsùlùmí wọ́n dáhùn wọ́n ní láti wọ́n kọ́ àwọn alọ́lá nìyẹn lọ. àwọn nàṣọ́ àwọn alábẹ̀rẹ̀ alọ́lá nìyẹn lọ. وقال هؤلاء أنفسنا الدم نحن أفضل منكم أو على لا فأنزل الله صلى الله عليه وسلم في جلال نعيم لا توقف جلال لا توقف في الجنة كلا الحسن البصري قل ليس الإيمان بالثمن وإنما الإيمان ما وقر في القلب وصدقه العمل هي ثلاثة الإيمان ìdájọ́ èyí máa ní wọ́n wà lọ ọmọ ọ̀dà àti tẹ́tẹ̀ àti tẹ́tẹ̀ ẹ̀yẹ ilé ìwọ̀npẹ̀ èyí máa ní. ẹgbẹ́ wa ní fún wa láti ọ̀rẹ́ fún ìjẹ́lẹ̀ èyí kanáà níbi náà ti ṣàlàyé ike nígbà tí a dà yìí sọ̀kalẹ̀ àwọn alùpùpù wọn ní àtàwọn àtẹnudẹ àti wọn àgbẹ̀wò àbáyọ ọlọ́ọ̀gbìn àwọn àti oníyàjú ìwé ìwé wà lọ́nà ọlọ́run ní àtúntò àná tí wọ́n wà sọ́nà ìjọba ẹ̀rọ àtúntò àná ọlọ́run bá tó fi fún un ọlọ́run bá tó fi fún pé sọ. ومن يعمل من الصالحات ذكر أو أنثى وهو مؤمن ọlọ́run bá wọ́n sọ̀rọ̀ ó fi kàn án lẹ̀. àwọn ẹgbẹ́ òkú yẹn fífi fi lágbára yìí ọlọ́run ti ní ìrántá nínú òkè wà lẹ́nu ìrántá táwọn náà ti wọ olùgbà wà lẹ́nu adẹ́nukú àná kílódùkù mà ọlọ́run àná ọ̀dà ẹgbẹ́ ọ̀ ẹni kẹ́kẹ́ bá wù àlè oṣù tẹ́tọ́ dà ìbá àtọ́kùn ìbá àtọ́kùn ṣùgbọ́n o ọwọ́ àjọ ń rìn subhanallah yẹn tó tó bá wù àlè bá ti tẹ tó àjọ ń rìn àtàlásán ọgbà ń tọ́ra rẹ̀ yìí. ẹgbẹ́ wọn mi fún wa láti ọ̀dọ̀ ọmọ bàbá ájì ó láwọn mùsùlùmí wà ní ìlú àwọn èkúrú àti nàkọ́ àwọn èkúrú wà fún àwọn mùsùlùmí ibi láti ọ̀sán yọ̀ mí kù àwa lóore sí mi lọ yí ìlú náà kọ́ fẹ́ di ilé kù sílẹ̀ ní ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ wá sí wá sí mi àwọn èkúrú ní sọ́kọ́ àwọn mùsùlùmí rẹ̀ wọ́n ti wọn náà ọ̀bùnà ìjà rẹ̀ kù tíra tí wọn dáná ní ká àtẹwádà tó wájú tíra ní àtẹwádà tó síwájú ẹ wọn síwájú ọ wọn lè yí na ọmọ rẹ lè yí alẹ́bìnrin wa tó síwájú alẹ́bìnrin wọn náà tún ààrẹ bí wọn rí wọn sì ní àwọn àlẹ́ tẹ̀sán ní ìgbà náà bí wọn rí wọn lè yẹ kó lọ sí ẹgbẹ́ tẹ̀sán ìlànà ìdáná wúyá ẹwàjú yẹ ní wọn ìmọ̀ ní wọn àtẹ̀sán àtẹ̀sán ẹ̀wọ̀ yìí o ọmọ ìkàgbéyàwó nínú àwọn ọ̀dọ́ àwọn náà àwọn náà ti wọlé àwọn mùsùlùmí wa náà lò ìgbà wo náà bá rẹ̀ kíkà bí mẹ́rin ẹ̀yìn tó àti ẹ̀yìn tó àwọn àgbẹ̀. wọn lẹ́bi yóò náà bá rẹ̀ lẹ́bi ẹ̀yìn àtàkì ẹ̀yìn àtàkì ìwà Muhammad sọ̀rọ̀ àti ìyẹn gbàgbé ni. wọ́n kọ́ tó mẹ́rin tó mẹ́rin náà ti tẹ̀lé ọ̀rọ̀ yà ìbọ̀lọ̀ tó fún ayé láti tẹ̀ máa tẹ̀lé wa lẹ́yìn òwe kàdé rẹ̀ ìbọ̀lọ̀ tó fún ayé láti tẹ̀ máa tẹ̀lé kò ní dá kò ní dá lè máa tó fẹ́ lọ. Títí tí ó kú lọ́nà sí ọ lẹ́yìn àwọn mùsùlùmí. Tìbọ́lọ̀ ti fa iná tẹ kíkí kẹ́ ẹ máa tẹ̀lé wa ní. Wọ̀tẹ̀ tó kù ọlọ́sùn. Tìbọ́lọ̀ ti fi kẹ́ ẹ pa tẹ̀sí kẹ́ẹ̀dì mùsùlùmí. Àbẹ́ ìwé ìkàdé rẹ̀. Wọ́n á sọ pé yóò ń bọ̀ adékọ̀ ọ̀la lórí ìwé lọ́wọ́. نحن على دين إبراهيم وإسماعيل وإسحاق أولا سبيل النبي إبراهيم أبي إسماعيل أبي إسحاق ولن يدخل الجنة إلا من كان على دينها الدين يحكم وأننا نتمنى الإسلام والنظام فلما بعد صحيح على الكويت ليس أنا إلا أنهم ṣùgbọ́n ọlọ́ta ti hàn pé ẹ̀rí àwọn mùsùlùmí ọlọ́la gbàgbé. tó ọlọ́ni lẹ́yìn ìsẹ́fẹ́ aláàárín ìgbẹ́ wọn ìrànlọ́ni ẹ̀yin mùsùlùmí pé nítorí ilé ẹ̀ka ẹ̀rọ mi kọ́lá tó ti pẹ́ ẹ̀ma ẹ̀rọ mi ọlọ́ kọ́lá tó ti pẹ́ ẹ̀ma ìlà tí tọ́lọ̀ ti rí wọ̀. eléyìí lásán yàrá kan pẹ́ àtijọ́ mùsùlùmí lásán òdúgbò ìwà àjànà. òtó ń wa mọ́tà ọkọ ẹ̀fẹ́ yín ẹ̀fún yín. wàdà àmàlà ni yẹn náà tẹ̀lé ń gbé dáa fún ìṣẹ́ra lásán gbígbé ìgbà táwọn ti jẹ́ ọmọ lẹ́yìn àwọn àtẹ́bí tó síwájú sí síra àtàwọn tó síwájú sí kò tó láti gbé wọn wà lẹ́nà kò tó láti fún wa mọ́ máa kọ ẹ̀ka tí a burú wọn sílẹ̀ fún wa ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ mẹ́yìn àmàlẹ́ tó ayé yóò jẹ́ sẹ́fẹ́ ẹ̀ẹ́dẹ́gẹ́ni ìjọba ti lè wá kú ẹnìkẹ́ni ìjọba ti wá láti tọ́ba pọ̀ láti tẹ̀lé àwọn ànábì ọlọ́run tọ́pọ̀ láti ti tọ́lọ́run tó lè fi iṣẹ́ ẹkú ní ṣe ọba àti mùsùlùmí ọba ọlọ́run ọlọ́run fún ọlẹ́kìn àwọn àbúrò ẹ̀ jíjẹ́ mùsùlùmí lásán òwe kan náà wá bú jíjẹ́ mùsùlùmí kíkọ́ ọmọ adáhùn oríkẹ́ni kẹ́ni tó wá ti lè sa ìdá ọlọ́run ọwọ́ san lẹ́sà ìdá rẹ̀ ọ̀tá. nítorí pé ẹ̀sán tẹ́lẹ̀ yẹn ti ti di tẹ́ máa bí ìtẹ́ ló máa bí ẹ̀ka àìsí tẹ́ láì tẹ̀ka. ẹ̀sán sì lè jẹ́ dáadáa ó sì lè jẹ́ àìdá ẹ̀yìn kò ní ṣàìdá ọ̀pẹ̀ kan dáadáa yẹ́rù ti dẹ́gbẹ́ ìfọ̀ ní ti dáadáa kọ́ba ẹ̀sà ìdá ẹnikẹ́ni tọ́ba fi ẹ̀sà ìdá ìbá àtọ́ta ìbá àtijọ́rọ̀ ìbá àtijọ́rùmí ìbá àtijẹ́kẹ̀fẹ̀rí ìbá àtọ́ta nínú àwọn arúgbìdáàbì yóò ṣe sábẹ́ ọlọ́wọ́n sálẹ̀ náà àìdá rẹ̀ fún ṣe orí pé nínú wa kò sẹ́yìn àbọ̀dẹ́gbẹ̀rẹ̀ kò sì sẹ́yìn kan tọ́jẹ́ tọ́jẹ́ ọmọ bọ́lọ̀. Òṣìṣẹ́ nìkan tó dáhùn sí rẹ̀ ní dáadáa fún ẹni tó lọ lọ tó lọ mọ àwùjọ bàbá rẹ̀ màmá rẹ̀ mọ́lá tó kẹ́yìn. Ẹnì kẹ́yìn níwájú ọlọ́ ẹ̀rú lọ́jẹ́ tọ́lọ̀. Gbogbo ara tọ́ka kí ẹni mímá ẹni mímá bá òfin tó ẹni mímá sí yàtẹ́ wani ẹni mímá ni lágbájá ẹni mímá bá wù sẹ́yìn tó bá tún òkè oṣùgbẹ́ wani ẹni mímá tó ti tó bá yàgbẹ́ òun àwọn ọmọ wọn ni wọn ẹnikẹ́ni ẹnikẹ́ni tó bá fi lè wá tó tó bá fi lè ta ìjà ọmọ náà wọ́n sọ ẹ̀sán ìjà rẹ̀ ojú yọ ìwọ́n sọ nínú sóró ìdàlùdàlẹ̀ ó ní wọ́n mi yára ẹ̀ ẹ̀ kọ́ ẹ̀ lọ́rùn náà ṣọ́ọ̀bù ìyá ọ̀ tẹ̀lé kẹ́lí tó bá ti fẹ́ kàn títẹ̀ yẹ kí ọmọ gẹ́gẹ́ bí ọmọ náà tí ò lè fojú lásán yìí tó sì jẹ́ àbúrò ọlọ́wọ́ fi hàn yọ ọ́ lọ́sàn án tó bá ti lọ́wọ́ fi hàn. ìdájọ́ lè gba tó wáyé wa wọ́n gba ìdáwọ́ ọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ ìmáà Ahmed wàhí ọ̀lọ́ àbùsẹ̀rẹ́ wọ́n yà lọ́kọ̀ ọ̀rí ọ̀lọ́ àbùrẹ́ tààrí àtàlù ọlọ́wọ́ àbúrẹ́ lọ́sẹ̀ wọ́n yà ọ́ nígbà tó lọ́n tó ayà yìí kalẹ̀ ọlọ́run ni gbogbo ẹni ẹni ẹni ayà yìí lọ mẹ́yìn yá mẹ́rin lọ́kùnrin mi náà gbọ́ mi lọ́wọ́ bẹ́ẹ̀ ṣẹ̀rí à mẹ́rin gbọ́dọ̀ pẹ̀lú àwọn gbọ́dọ̀ tó ká ìdúgbò yìí ẹni ẹni ẹni tó bá ti lè wù àìdá tó bá ti lè tà àìdá ọlọ́run máa kalẹ̀ òṣìṣọ́ mẹ́tẹ́ẹ̀dá lọ kéyìí àti náà náà pàṣẹ tó wọ̀ wùmá nígbà tó náà ẹ̀ nígbà tó bàbá àtẹ́lẹ̀ bàbá wọn nígbà tó ń jẹ́ màrẹ̀ ẹ̀mí wọn àti màrẹ̀ ṣe ní ìlú ní ìṣẹ́lẹ̀ àwọn bá mi lè máa ń àwọn òbí dà tó lẹ wọ́n ti rẹ̀ lọ kí ọmọ lè fọ́n mi náà ìlànà kan nígbà tó dájú wọn lè fọ́n mi lọ́wọ́ àti ọ̀sẹ̀ ọ̀ma òun ní kí lóun kọ́ tó ma lè máa bẹ́ẹ̀ ẹ̀rọ mi kò ní kí lóun tó lé mi ìyàwó àbá yẹn ah, ìyàwó àbá àbáwò àbọ̀ ọ̀dánilẹ́nà ti ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ọ̀dánilẹ́nà ti ẹ̀wọ̀ ni ẹlòmíì lè fẹ́ àtúntò mọ̀ ní ìmọ̀jọ́ nípa ẹ̀kọ́ kékeré gáàlọ́ á ní omi pọ̀ lọ́dọọdọ oní ìkẹ́kẹ́ tó sì pọ̀ lọ́dọọdọ olè ẹnì kẹ́yìn ẹnì kẹ́yìn wá sí ìta ìdá ọlọ́run ọ̀sán ẹ̀sán rẹ̀ náà láyà tó ti kọ́ ẹnikẹ́ni tó bá ní àyíká tí àyíká yẹn máa tẹ́lẹ̀ bí ọmọ náà fún tí ò lè fojú lásán ní ọlọ́wọ́ fi hàn tó bá jẹ́ òpin dàrú sí yàn. ìgbà wọ́n lọ́sọ̀ wà lọ́sọ̀ àbúkọ́ sọ̀rọ̀ bí ọmọ ọmọ ẹni nígbà tí àbúkọ́ sọ̀rọ̀ bá yà wọn fẹ́ fẹ́ wọ́n bá wa náà ẹ̀dá wa lọ́sọ̀ rẹ̀ ẹnì kan àwọn àtàbí àgbàlẹ̀ aláwọ̀ tó àwọn alẹ́ nínú ìgbàgbọ́. gbogbo àwọn àbẹ́rẹ́ tí àwọn òmìnira ti béèrè lónìí àwọn ọ̀gbẹ́ náà ìdàlẹ̀ kọ́pẹ́ǹdì ẹ̀ ìdàlẹ̀ kọ́pẹ́ǹdì ẹ̀ ìdàlẹ̀ kọ́pẹ́ǹdì ẹ̀ báwo olóyún inú báyìí rẹ̀ síra ara lọ́pọ̀ sí àbá ìdàtọ̀ pọ̀n bá rẹ̀ ẹ̀mọ iye tó máa ń lò ẹ̀mọ iye ọmọ tó kàn ń wò láì jẹ́ pọ́sẹ̀ ẹ̀mọ iye tó yín ń wí ẹ̀mọ iye tó yín náà lórí gbogbo bá rẹ̀ tó bá bá rẹ̀ kọ́ wọ́n sì mú gba ìdá gbogbo ìdá náà lọ́wọ́ fún wa lẹ́sàn. àìdá wa tí èmi fẹ́ pọ̀ kọjá dáadáa wa kọjá ti sọ báyìí. Abubakar ti làákà ẹ̀ lọ sí ní ìgbìmọ̀ yìí ọba wa bá ní Muhammad sọlọ wa ní sọlọ. Oníyà ọ̀sùnmọ̀lá kí o ti jẹ ọlọ́run kẹ́yìn pẹ̀lúpẹ̀lú àtúbà àdá ẹ̀rí kẹta àyà báwo láti sọ nígbà tó lọ ní gbogbo àyíká ẹnikẹ́ni tó bá ti di ọ̀rọ̀ ọ̀kẹ́lẹ̀ sáré. kọ́nà kan bẹ káàdì gbà tó ilé má báyìí àbúkọ́tà ló ní dájú níbi àlẹ́ wọn kọ́nà tó lọ́wọ́ àlùfẹ́lẹ̀ tó ní báyà. wàkúlù lóyè àmì ìlànà tuntun ìlànà gbogbo àyíká tá a bá ti ọlọ́run ló ń وقال النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم بني إليه المسلمين وفي sí o ẹnikẹ́ni tó bá ta ìdá ọlọ́wọ́ fi sẹ́lẹ̀ tán àmọ́ àwọn ìyẹn kọ́ báwo ti rí ẹ̀ka ìdá wa. Lọ́kọ̀ọ́rọ́ mọ́ ọkùnrin ẹgbẹ́ alábàbọ̀tò ọlọ́kùn torí ìjọ ìwà àbúbọ̀tò. Alẹ́sẹ̀ sọ́wọ́ ti bá rẹ̀ máa jẹun. Bẹ́ẹ̀ni, àárẹ̀ máa jẹun. Alẹ́sẹ̀ sọ́wọ́ ṣé ìrora ìjọ. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ omi bẹ́ẹ̀ ni. àrẹsẹ̀ tàìsẹ̀ jọ́kùnrin bàjẹ́ ọ̀gọ́gà mi bẹ́ẹ̀ ni àrẹsẹ̀ tùsùn ìbùkẹ́lẹ́ wa sí ìṣòro o nínú ìgbésí ayé ọ̀gọ́gà mi bá dà gbogbo ẹ̀rọ máa ń tẹ́ mi o ọ̀ alábìnrin fọwọ́ mi máa tó jẹ́ sáwọ́ lábẹ́ tó pèsè sẹ́yìn o ni alabinrin ni ilu naa to je sawo labe to pese seyin o ẹgbẹ́ ẹni tọ́lọ̀ ní ayé tàbí ìdẹ̀sí láyé tó ànàmọ́ mùsùlùmí nìkan lè lè yẹn tó gbogbo àyíká àti tọ́lọ̀ bá fẹ́ràn rẹ̀ ń bá tọ́lọ̀ bá fẹ́ràn mùsùlùmí yẹn yóò mú dáadáa wò yóò fi ọ́ládàá yẹn fi àtòrí ti ń bọ̀ wá ẹ̀sán àyíká wa ni ìbàjẹ́ ń ṣe wá ẹ̀sán àyíká wa ni inú ti ń wá ẹ̀sán àyíká wa ni ara ti ń wá ẹ̀sán ẹ̀dá wa ní anáwó ní ọwọ́ tètè bá àwọn yòókù tètè rí mú ẹ̀sán ẹ̀dá wa ní. alihamudulilayi ala yi ama ti islam adigun ẹgbọlọ ló yí yàrá islam ó túmọ̀ sí pé mùsùlùmí àtàyè bí òun ti máa rí ẹ̀sán àwọn ìdá rẹ̀ ọlọ́run bá fẹ́ràn rẹ̀ tó ìgbà tí ó kọ̀ bá mú káta ọwọ́ yìí ó ti láyé wọ́n tẹ̀sẹ̀ lọ́rùn pé kó lè bá tẹ́tà dá o ọ̀tọ̀ ni wọ́n máa ní oṣù ìgbésí oṣù ọ̀fẹ́ òjòyọ ọyọ túbú gbogbo ewúrẹ́ ìgbọgbà tam àwọn kan lẹ́yìn wọn kó ẹ̀yìn ẹ̀yìn wọn náà bọ gbọ́dọ̀ àwọn ìgbésẹ̀ àti ọ̀tẹ̀ ló ń ké ìgbà rẹ ẹ bọbọ gbọ́dọ̀ ẹ sáadáa ẹ sáadáa tó lè fẹ́ wà ní kọ́nà sínú pọ̀tọ̀pọ̀tọ̀ gbogbo ẹjọ́ sí àwọn aláàbí ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kan agbẹ̀sẹ̀ ní èmi yẹ́rẹ́ agbẹ̀sẹ̀ ẹ̀dá ọ̀gbọ̀rọ̀ òróró sẹ́wọ̀n tó ti ẹ̀dọ́ sí ẹ̀yìn kílọ́dẹ́ ìpẹ̀tẹ̀ rẹ̀ ní ìyín náà pọ̀ tọ́lọ́ bá fẹ́ràn yín o àmọ́ tí ọ̀bá bọ̀ láyé tó ti lọ́la òkèèyà orí ẹ̀ eléyìí ọjọ́ ìpinnu lọ́kànbalẹ̀ ńlá látọ̀dọ̀ tani látọ̀dọ̀ àdéhùn ọ̀hún ẹgbà ọ̀rọ̀ mi wà nínú ìkọ̀kẹ́ ilé báyìí mùsùlùmí àtàwọn akẹ́rà mi láti ọ̀dọ̀ àbùkù ẹ̀yà ọ̀dọ̀ ẹ̀lú àbọ̀rẹ́ wọn ní nígbà tó náà wọ́n sọ ayà yìí kalẹ̀ wípé máyì àmàlẹ́ ó ayé ìrìnàjẹ́ ẹnikẹ́ni tó bá ti lè ta ìdá ọlọ́run ọgbọ́n kan lè ta ìdá rẹ̀ sọ́kọ̀ọ́dà ìdá àwọn mùsùlùmí eléyìí lè pọ̀ fáwọn mùsùlùmí o lè pọ̀ fún un. gbogbo ìdá ọlọ́run sọ iṣẹ́ ọlọ́run kíkẹ́ àtọ́lọ́ ọlọ́run kó wọn bá wá fún wọn yìí pé tẹ́lifíṣẹ́ yóò ọkọ inú ẹgbìyànjú láti tó lọ́ba ẹgbìyànjú máa gbìyànjú láti máa ṣe lọ́dà. lẹ́yìn náà bí kò lè máa ń sọ pé ọkùnrin kan fọ́ ohun tó bá ti kù ní ìpẹ̀tẹ̀rẹ̀ nìkan. gbogbo ohun tó bá ti kù ní ìpẹ̀tẹ̀rẹ̀ nìkan. káṣíṣe ìṣòwò tẹ̀dá ìṣàkóso tóbi lórí ẹ̀sìn tẹ̀síwájú fún ọ lẹ́sẹ̀ ọlọ́run pẹ̀tẹ̀rẹ̀ fún ọ alhamdulillah eléyìí náà ti pé iṣẹ́ òkùnkùn rẹ̀ láti ọ̀pá ọlọ́dà kan wọ́n sọ orí náà ìdánilẹ́ mọ́ wa lọ́wọ́ wa. adébíyà àtàwọn adébíyà wọ́n tọ́ka sí fáwọn ẹ̀sẹ̀ tí wa adáwò tẹ́ ń bá wa àmì òṣè tí wa nílé ayé mi ìbànújẹ́ àìrójú àìráyè ìbẹ̀rù gbójó gbogbo ẹ̀ pátá tí wa nílé ayé mi ìpẹ̀tẹ̀rẹ̀ ọlọ́ọ̀lá ti ṣe fún wa. eléyìí túmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá ta ìdá kò lè rẹ́ lọ́wọ́ láyé tó lọ́wọ́ mi lu ilẹ̀ ìwọ̀n ní yẹn wọ́n là ń fi hàn ẹnikẹ́ni tó bá fi lè ta ìdá kò sẹ́lẹ̀ omi ìfẹ́yà tọ̀tọ̀ lọ tó lè jẹ́ alábàkàyà tí ọba ọgbẹ́ olú ẹ̀sẹ̀ kò sí ògbóyè wa kò sẹ́ni tí bẹ́ẹ̀ nìkan lọ ẹ̀sẹ̀ wọ́n wá ń ké ẹ̀yẹ́ máa ẹ̀ máa dáhùn tó ọgbà àwọn àlejò ọlọ́pàá ń káàká tí ọ̀gbìn àgbẹ̀yàn ẹ̀rọ ti ti yín wù táwọn táwọn ti tó àrùn ẹ̀wá ní ẹ̀wá ní ẹ̀dá àtẹ̀tẹ̀ nìkan lọ́rùn ẹ̀dá àtẹ̀tẹ̀ nìkan lọ́rùn tí wọ́n rà fún wa wá nípa ìlú ẹgbẹ̀ ẹ̀dá yìí kéèké ẹ̀yìn ti mà ibi ẹ̀sẹ̀ tẹ́lómi ìdá ẹgbẹ̀rún kéré lòdì kù èèyàn kan sábà kókó bí kébèrè ti pọ̀ tó wọn lé nìkan ní báwọn lórí rẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀dá tẹ̀lékájọ ẹ̀dá ẹ̀dúndàlú sìn ẹ̀dúndàlú sìn àlejò ní àwọn àwọn pé kí ló tẹ̀lé. wọ́n ní ẹ̀yin àwọn ṣèṣùmọ́ ẹ̀yin àwọn àmọ̀jẹ́rì ẹ̀yin àwọn àjálẹ̀ tó orígbà nìkan kálómú wáyé láti wá lórí rẹ̀ sẹ́yìn torí ẹ̀rọ ti sọ pé ìwọ náà tó dára ní kúta ìdúná tó ń bá fún ẹwà máa fi ọtúkọ òní ẹwà máa mú olè tó dá ẹwà máa dà kókòrò tó ti wà máa dé àwọn òbí ń bẹ̀rẹ̀ ìfẹ́ ṣe fún àwọn òbí lórí ọ̀sán pé kí làpadà sí ibi kan àpadà sí ibi oníṣẹ́ṣe ìsìlámù tó ṣe ìsìlámù ètò ìlú òkòló máa ètò ìlú ìlàkòló máa bá ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ abẹ́rẹ́ máa ń tọ́jú ọlọ́dà tó tọ́jú wa náà dá kí èsì máa rẹ̀ ọlọ́dà wọn fún mùsùlùmí o fún ìsìn máa fún mùsùlùmí kúrò ló lórí rẹ̀. máa pé ẹni tó kú ní ibi ilẹ̀ tó fi ìsìlámù sílẹ̀ ilẹ̀ tó fi ìsìlámù sílẹ̀ torí rẹ̀ ẹni kẹ́ni tó bá tẹ̀ kò ní lẹ́yìn kan lẹ́yìn ọ̀nà tí ọba lọ ìwé ẹ̀sẹ̀ yẹn wọ́n lẹ́nu pé ọ̀ ilé bá ní sọ bá jẹ́wó wọ́n ní lè yẹn ti jẹ́wó pípẹ́ ọ̀rẹ́ ta òun lẹ́jẹ́ ó sì yọ ìpínlẹ̀ lọ́ta nílùú bá ti ta jẹ́wó láàrin ọ̀rẹ́ ta òun. tọ́ ẹnì kọ́ bàbá bá yín ìṣẹ́ nípa ti bàbá bí ó gbé sẹ́nu iṣẹ́ ní àtẹ̀sẹ̀ ní ojú ọ̀rẹ́ ta ẹ̀yìn ní ojú ọ̀rẹ́ ta òun ilé tó ẹ̀kọ́ òun á fẹ́ẹ́ dábàá nígbà. hundred thousand ojú mélòó àǹfà mẹ́ta rẹ̀ sábà tó ní mẹ́ta rẹ̀ fún èrò ọ̀dọ̀ rẹ̀ alẹ́ tètè bẹ́ẹ̀ ẹ̀kú ọlọ́pàá yà tètè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ẹ̀kú ní ẹ̀jẹ̀ márùn àpò lọ́sẹ̀ ẹ̀jẹ̀ márùn ó lè bá a bá àpòlù mẹ́ta rẹ̀ tètè bẹ́ẹ̀ láyé ẹ̀ ọlọ́lá ṣe yá náà alọ̀lẹ̀ onílẹ̀ni kẹ̀kẹ́ ọba yí olóko onílẹ̀ni ká lọ́jà alákàtà ya abala ètò sí ìgbé ọba kẹrin yẹn bì ọ̀nà pé ọlọ́pàá tó bá mẹ́rin sá lọ́bẹ̀ ọ̀tá àwọn olóko ti bá ọlọ́dún jẹ́ olówó ẹ̀jẹ̀ bí wọ́n mílíọ̀n wọ́n á mú ọdún ọlọ́pàá lójẹ́ ló ti máa tó fi yẹ ọba ń kọ́ fún rẹ̀ máa ń fowó iná wà lọ́wọ́ àwọn ọmọ wọ̀ bàbá ìlú rẹ̀ kó wọ́n yín hundred and one million wọ́n lọ kó lọ́rùn olùfẹ̀sọ̀ wọn kó ìwọ́n ti fún èèyàn kú lẹ́yìn lẹ́yìn tí wọ́n ta máa ń yàn ó rò pé nǹkan gidi òkú àtàwọn èèyàn tẹ̀ náà láti dé àwọn awolíyàwó àti àkọ́ sábà ti dé ọlọ́pàá kàyàtà lára ti gbé ah, ọmọ tí a fi hàn ọmọ wa yìí tí ah, ọmọ yìí ah, ọmọ yìí tó ṣe ọ̀dà o ẹ̀ eh, ọmọ bẹ́ẹ̀ náà láti wá dé rí ọ̀dọ̀ tó máa mọ tó máa mọ ọ́fíìsì dpo àbí ẹ̀rọ sọ̀rọ̀ǹdà àbí ẹ̀rọ ti jẹ́ pípa jẹ́sẹ̀ ló fún mi sí kádà ní tó àbẹ̀ ìdílé pé gba ten thousand ní tiẹ̀ ní owó mi ní táàbù àkókò ra nǹkan ọ̀bẹ lé ọmọ yẹn àkókò tó yí alẹ́ lò ó máa jáde máa jáde wọ́n tó ń gbé ọwà lórí ẹ̀sùn ọwà lórí ẹ̀sùn pé a ti ṣẹlẹ̀ ní pé bàbá aníláàbí rẹ̀ yé lọ ọgbọ́n lọ síbi ìgbọ́n ìwádìí fi àwọn akọ́ mẹ́ta náà ti sẹ́yìn òyì ẹ̀ ìlú àti mẹ́rin kò kalẹ̀ tó a ti gba bẹ́ẹ̀ yẹn. a ẹ mẹ́tẹ̀ẹ́ láàyè èyí ká lọ ìwọ́ sọ ẹ ẹ ti mẹ́tẹ́ ta. tó àbájọ pé nàìjíríà táwa lẹ́yìn nàìjíríà lọ bá ta ẹ̀ ṣé wọ́n lọ ìwé ẹ̀sẹ̀ lágbájá ó kékeré máa pọ̀ ojú bí ìlànà ẹ lọ nígbà yà lọ́wọ́ àti kẹ́kẹ́. kálukú yóò kú díẹ̀ ara tó ti tó mi dàbí ọmọ ọba yẹn lẹ́wù wọ́lọ́ àti ẹnì ọ̀gbìn láyé ní olójú ẹ̀tọ́ lè mú olójú ẹ̀tọ́ lè mú ẹ̀mẹ́yẹ olùkọ́ mẹ́ta ló ní ẹ̀ma lè fi kí kàkó ìgbésẹ̀ rẹ̀ jáde wọ́n lè fi ó kébà lọ́dún tó ọgbọ̀n tó ẹni nílùú ìgbà yẹn táwọn àgbẹ̀lẹ̀ ti náà àti investigation. tó àyèmáyé lọ́dọ̀ kíkà lùdí àlọ́ tẹ́lẹ̀ kò sí lẹ́yìn tẹ̀sí rẹ̀ nìkan lọ́wọ́ yẹ káàdùn tẹ́ka àmọ́ ọba bàbá ní bàbá pọ̀ torí ẹ̀ ilé ìsìn àwọn pé àti sọ̀rọ̀ àwọn káwọn sọ̀rọ̀ àwọn ayé ìyẹ̀rọ̀ ọmọ wípé iṣẹ́ ìlọ ẹgbẹ́ yòó ṣe yòó fi láti dáná o yíṣẹ́ ká máa já mi ká lọ pàtẹ kalẹ̀ ká máa já mi ká máa tẹ̀sí gbogbo àtúntò ẹ̀kọ́ òbí tẹ̀sí òbí já mi ìwúlọ̀ wà á yìí tó gbé àtúrà tó ẹ̀yọ̀ dà sí à. ọlọ́ni wọ́n máa ń yí ọmọ ẹni wọn ẹ̀ka mi lẹ́kẹ̀ iná orin ta wọ́n wọ́n mi àti pé ẹnì kẹ́yìn ẹnikẹ́ni ti la lajà ní ẹ̀ ọlọ́run lajà ní ẹ̀ ẹnikẹ́ni ìjọ ìjọ ìlú dúró nù kó bá ti ṣe dáadáa ṣe ṣe dáadáa ṣe dáadáa kó lè tọ́ ni ṣe ṣe dáadáa kó ṣe kọkàtà ṣe ṣe dáadáa kó ní ìdẹ́rìbá ṣe ṣe dáadáa kó mọ̀ mọ̀ lápòlù bí yóò dá pàkó náà ta wa ìjọ ń pè dáadáa sí rẹ òṣìṣẹ́ ṣe tọ́lọ̀ ní ká ṣe ìjọ́lọ̀ ń bá ní ká ṣe é tọ́lọ̀ ní káfíń yọ kàtá tọ́lọ̀ ní káfíń ṣe hajj tọ́lọ̀ ní káfíń pè yẹn lọ sí ní dáadáa ipa ìdáfáwọn èèyàn tọ́lọ̀ ní káfíń sòdodo tọ́lọ̀ ní káfíń ó ṣe kọkàtá òkú tọ́lọ̀ ní káfíń ní ṣe ìgbà dáadáa ní ọ òkè dáadáa tọmọdé àti àwọn bàbá látà ẹnikẹ́ni máa ń ṣe dáadáa ìbá àjọkùnrin ìbá àjọkùnrin lè bẹ̀ nínú àyà tó fi hàn wá bí ìlà ó ti ṣe kókó bẹ̀rẹ̀ ọjọ́ gbàgbọ́ lọ́kùnrin látara ibi tí wọ́n ti dọ́gba. kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú kásẹ́ẹ̀tì. wọ́n lọ sí fẹ́ kí òun kẹun bẹ́ẹ̀ náà ní fẹ́ obìnrin òun kẹun nítorí wọ́n lè sẹ́nà tó dákalẹ̀ wọ́n dákalẹ̀ fọkùnrin àti obìnrin yìí. iṣẹ́ ẹ̀rí ìtìlọ́kùnrin yóò tẹ̀sí òkú àlùjáńtà iṣẹ́ ẹ̀rí obìnrin yóò tẹ̀sí òkú àlùjáńtà ẹ wá ní obìnrin ọ̀lẹ́sìn kò tẹ̀lé ọlọ́run sọ yìí ẹnikẹ́ni tó bá wùwà rí tó ṣe tọ́ náà ìbá àtọ́kùnrin ìbá àtìlóbì. wọ́n wúwo ọmọ mi àwa kírun ọjà àgbàwé òǹkọ́ ni bàbá rà ayọ̀ zàká òtó wá wò alọ́sẹ̀ ájì òtó máa dúró lé lórí lókè ìgbà tẹ́lẹ̀ tó ṣe ìbá àti ṣe mùsùlùmí. ẹgbẹ́ bá tẹ̀ mú lánàá májèmú ńlá ti ṣe kíkẹ́ ọgbà mi. Ti àmì náà ṣe mọ́ta yín kódà tó bá wọn ti kọ́ ọ́bẹ̀ yẹn òkúbẹ̀sẹ̀ ìyẹn ṣe ìgbà tẹ́lẹ̀ olórí ikú náà ní ọ̀tẹ́lẹ̀. Ògbó yẹn wa olùkọ́ ẹ̀ṣẹ̀ bá ti lòdì tó bá ti di anything nínú táǹtì nínú ìjọsìn nínú ẹ̀sìn náà tọ́lọ̀ ọ̀gà náà wò ní ìgbà. Ti ẹ̀rí kẹ́kẹ́ ti rè fún àwọn bá ọ̀tọ́ táwọn ti gbáwé oná wa máa jẹ tààrí oná wa máa gbáwé tí kì í yàn ìkórè jẹ kó kọ̀ntínú ni àbí kí n sọ́lé jẹ kó lè bá kó lè bá ìyàwó ẹgbẹ́ nígbà nígbà tí a jẹra tí tó ń fi tọ̀ nítorí kọ̀ọ̀kì. tẹ́lẹ̀ náà gbogbo àwọn tẹ́tẹ̀ ń yà kó tí wọ́n á fi epo kó tó fi sára wọn lọ ọ́nà náà yóò fi tètè náà yóò fi tètè náà yóò fi náà ní. ètò ìtọ́nà owó fi àwẹ̀ sáfẹ̀wò wọ́n wọ́n mú sí ìlàjà yẹn ìpínlẹ̀ yìí náà ṣe wá lẹ́nu tòlólo ẹ̀yìn náà ṣe wá lẹ́nu tẹ́tí tó ṣe wọ́n kàdá ẹ̀yìn náà ṣe wá lẹ́nu ìrẹ̀yìn yìí. alùpùpù alùpùpù mi lò ó ẹ̀mú yìí wá lẹ́yìn òwúrọ̀ àti ìfọ̀ra lẹ́yìn tó mú mi ní wọ́n ìṣẹ́ mú mi ní. àwọn àdúgbò dáadé mú mi o torí àtẹ̀bí ìlú ilẹ̀ ìmáàlú wọ̀ ní ìlà ojú ọ̀nà tí pé ìran lọ sí ìdè jíjẹ́ múmi ní onígbẹ́ni àlùsílà ẹ̀ríkọ̀lẹ́ta ti rí àlẹ́yìn ìsàlá ọwọ́ àti àtẹ́lẹ̀ ọ̀pánù lọ́wọ́ àtẹ́lẹ̀ ọ̀bẹ̀rẹ̀ ìjọba nípa ìsìlá ó tún fi léèrè pa àdìmá ó tún fi léèrè pa àdìmá ìlànà tó tún wá fi ọ léèrè kí ni jẹ́ ìlọ́bẹ̀ ìmùsùlùmí nǹkan mẹ́ta yìí àlùsílá àlùsílá àlùsílá nǹkan mẹ́ta yìí jẹ́ ìlọ́bẹ̀ torí pàdé àdéhùn yẹn alẹ́bìíní ìgbèrè làtò títí lọ wá láti wá kọ́ yẹn kékeré láti wá kọ́ yẹn lẹ́tọ̀. torí ẹ̀ láti sọ pé alìsàn wọn kì ìlà ìdáná àtọ́rọ́kọ́ wọ ìlà àtọ́rọ́kọ́ jẹ́mà. ìmáàlì àti ìsàn tí ọlọ́pàá dárúkọ nínú méjèèjì àbájọ ìṣòro wà lọ́sẹ̀lẹ̀ á túmọ̀ ká pẹ̀lú kébéjèèjì lọ́lọ́sọ̀rọ̀ tọ́lọ̀ máa ń wá dá mọ méjèèjì láyé kaná á pé ìsìláàmù nítumà tọ́yà tó fi ìmánì. Ike ìsìláàmù ní ti pẹ̀lú ìjọsìn tọ́mà, ìmánì ní ti pẹ̀lú ìjọsìn tọ́pamá. Torí rẹ̀, wọ́n mú ọmọ pin ojú yíyọ wíṣí mú mi, ó ti dẹ́ pé ọlọ́ àtọ́ra rẹ̀ rẹ̀ kọ́ bá tẹ̀ sí dáadáa tí ó ní ìgbẹ́sán rẹ̀ wọ́n tó ń bá sọ ìdá tí mo lè fi yára láyé pé dáadáa rẹ kọ́ yọ kẹta rẹ kó láyé àtúrọ̀ káàpìrì tó ń bá sọ ìdá tí mo lè fi yára láyé àtúrọ̀ tọ́ba ti dáadáa kọ́ olóòtú kẹta rẹ láyé pé ọ̀wọ́ ẹ̀sìn mú lé làwọn olùmọ̀ àti sọ káàpì yóò di dáadáa kátó ní ọ̀sẹ̀ kúkú dọ̀gbìn dàgbé yá. ọwọ́ àti ọ̀ ọjà ń bá rẹ̀ ẹnì kan oṣù yẹn lọ láì lè kálukú gba ẹ̀kọ́ rẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ yẹn yẹn. Bá ṣe lọ ọmọ ìyá rẹ̀ lẹ̀ mú dáadáa rẹ̀ wọ́n mú dáadáa rẹ̀ wọ́n mú dáadáa bá tán wọ́n mú ẹ̀dá rẹ̀ wọ́n là ń lọ. Kèmí lọ́ á yọ̀ kí ni wọ́n bá mú lọ́dọ̀ rẹ̀ kan? Òṣìṣẹ́ lọ́dọ̀ wọ́n tún abáyé àtàkì orí ta ní kékeré ẹ̀ àìdá jẹ wọ́n tún dá lù sí ẹ̀ kó lè ti rẹ́ẹ̀kì pẹ̀lú kò sí lọ bá ara rẹ̀ fún náà. tí mo tún bá ti láyà ẹ pè sálẹ̀ láyà tọrùn lọ́wọ́ ajá mi. tọ́lá káyidá ló ti yà láyé bí tọ́lọ̀ bá fẹ́ràn rẹ̀ ó sì lè lọ́lá fún ìjọba ìdàgbìyàn àmọ́ kò ní tẹ̀gbẹ́ nínú náà. àmọ́ sáà pè tó ń bá ti láyà àyè ìjẹta rẹ̀. àwọn tó bá tàyè dá ó di àrè lẹ́yìn àjùlọ ọ̀run lọ́wọ́ àkàjù. orí rẹ̀ àti ẹ̀mí ọ̀ká ẹ̀sìn nígbà tó yẹ kí kẹ̀kẹ́ ọ̀kan nù rẹ̀. ọwọ́ bá tàbí mọ̀tàmì ọ̀dọ̀mọ̀ àlùfẹ́sọ̀ ó ní bàbá mi káàkiri ó gbé yẹn lọ́kàn lọ́kàn tí wọ́n bá ti fẹ́ kó omi lè lágbá tó lágbájá làwọ́ wọ́n máa fi lágbájá làwọ́ bíi káàkiri ìlú àná wọn sọ pé lágbájá ayélujára bíà nítorí pé àwọn olùkọ́ yára kan olùkọ́ yára àwọn ọ̀dọ́ yára kọ́ ta àmọ́ oníkèké lẹ́sìn ìdáwé olúwọ́ pọ̀ ní ìtẹ̀yẹ sí ẹni tẹ̀ fi wé lọ. ó ní bàbá mi a máa tọ́jú àlejò a máa sokun ẹbí pọ̀ a máa aláìní lọ́wọ́ òṣìṣẹ́ rẹ̀ nìkan wà nínú ìyá àti kọ́kọ́ wá dẹ́kun ẹ̀rọ fún pé náà ẹ̀rẹ̀ tí ó rí gàdúrà lọ́la kò yá mọ̀. Anáyẹ̀ ló ti gbà olùgbà láyé mi kó o tó fi yẹn kọ́ lórí rẹ̀. Kó o tó wá ní òwò olùgbà láyé á ọlọ́dà tó ti wà lóko. Ẹ orí mi wá fẹ́ kí gbogbo kèké tó bá gba ìka tó bá tẹ̀lé dáadáa kó tó gba ìka. Nínú àdéhùn wa sọ pé ìlú kọ́ àná. Alẹ́ lọ́wọ́ Muhammad sọ̀rọ̀ wá sí sẹ́wọ̀n. Wọ́n ní gbogbo ẹ̀ bá jẹ́ kéde ṣe ń ṣe dáadáa nígbà tó wà ní ìlú láwọn dáadáa tí ìlú náà mọ̀ fẹ́ ká sí. ṣàwùrọ̀ mi balá lẹ́fà torí wọ́n máa ń yá àmà nínú ọkọ̀ rẹ̀ á sì lẹ́sẹ̀kẹ̀rin ọ̀húnṣá wọ̀húwọ̀ mọ́mí mẹ́tẹ̀ ń tọ́lọ̀ ìgbà mi kọjá mọ́mí. ọlọ́wọ́ sàǹgbà tó wà sí ìlú yìí tó wà sí ìgbà ìsàn lórí dáadáa tí ń ṣe ọgbà ìsàn ó tún wá tẹ̀síwájú pẹ̀lú dáadáa àtẹ̀sọ̀rọ̀ wá àdúgbò ní ọlọ́run ọgbọ́ sálẹ́sẹ̀ tó ti kó tó di lòkò ní ó ti sálẹ́sẹ̀ ní ti lẹ́gbà tó di lòkò. àmọ́ tó ti jẹ́ oríṣi lẹ́yìn tó bá gba ìsìlá tó ti jẹ́ oríṣi tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ọ̀wá ti tó ní kó ń kọ́ pàṣẹ ikú yẹn kì í àtẹ̀sọ̀rọ̀ wá wọn ni tó ti rẹ̀ kó tó tẹ̀síwájú pẹ̀lú aburú yẹn ọlọ́run tó kú ìyá aburú tó ṣe ní islam jẹ tó tún bí èyí tó ṣe tó ṣe mùsùlùmí yóò mú jẹ. òye eléyìí fi hàn pé ẹ̀ka lè máa dáná ẹ̀ka lè máa mánu ibi ẹ̀yìn náà ti lè gbà lọ́sọ̀ọ́sọ́ ẹ̀ bèrè gbà nítorí pẹ̀lú pé mọ́kùnmí ní mẹ́jẹ̀ tó ti jẹ́ kéèyàn ó dáadáa gbà ó náà ní àdìmọ́ àmì. النبي صلى الله عليه وسلم قدوة كمعوان والسنة لمن جميع سوى أولاني المتابعة تيجي من تريد النبي محمد صلى الله عليه وسلم إن يقول بمن عمل عملا ليس عليه أمرنا فهو رد bukan kita wala pala sesuai ada pada Eléyìí mẹ́tẹ̀ẹ̀mí kí ni wọ́n ní ní wọ́n fi gba ìlú oní ìlú ọtí tó ọ̀rẹ́ ní ọlọ́run ìlú kẹfẹ́rí òní tẹ́lẹ̀ jẹ́ káfíìrì tẹ́lẹ̀ jẹ́ kẹfẹ́rí torí pé tẹ́lẹ̀ wá ti tẹ́lẹ̀ lórí ìdílé ọ̀jọ̀ káfíìrì tẹ́lẹ̀ wá ti tẹ́lẹ̀ lórí káfíìrì yóò máa jẹ́ aláìsàbọ̀ fàwọnà ìgbà ẹ̀rọ ọ̀rọ̀ ọ̀rọ̀ sẹ́nu pé ìdìbò àdìsí rẹ̀ ń tẹ̀sí ẹ̀sìn ló ìdáná wà sẹ́nà ìdáná ìlú wà sẹ́nà ẹjọ́ wà sẹ́nà líle ẹjọ́ ọ̀sẹ̀ mùsùlùmí ṣe ṣe dáadáa ìdí ọwà ìsẹ́nà. wàlẹ̀ ìrúbùlẹ̀ nana ẹ̀yẹ ọ̀ gbogbo bá kò sí ilé ìkó kéré tó òṣìṣẹ́ sọ ọlọ́run nípa kò sí wọn. ọlọ́run kò ní bá kò sí wọn wọ́n ní ìlànà ń bẹ lára kóró bẹ̀bí bí ìlànà kékeré tó ọlọ́run ti wá lóṣù tẹ̀lé kan. wọ́n fẹ́ wá ní ẹ̀ka tó fẹ́ wọ̀ tọ́ba fẹ́ wọ̀ nàní àgbà wọn lò kó o ṣe ìlà oṣù má lọ dúró kékeré kọ́ máa tẹ̀lé àrẹ jẹ kó o ṣe náà wọ́n á ní oṣù àti oṣù tẹ̀lé kù àlùjáde náà wọ́n wọ́n náà dídí náà láti sọ ilé mùsùlùmí tí èsì náà kébèrè ni òfin ọlọ́run ló ti sọ ni olùkọ́ àlàkùnrin èsì rẹ̀ ẹni tí ìbá ti ti lọ ọkọ̀ lásán láti ní láwùjọ tó wọn bí báyìí láwùjọ yorùbá ẹ jẹrà tí wọn ètò ìrún ìrún òní àmì kékeré ní ẹsẹ máa tó sùn lélẹ wọn ètò wọn mọ pé wọn ẹyà àwọn kọlá tó lọ yọ ọmọ òkú ìwà tó ti lọ bá wọn. ìgbé náà wà ní ọ̀gá tó ti fẹ́ ẹ̀ ọ̀rọ̀ tó lọ ẹ dákun dáná kan sẹ́nà ẹ dákun ṣé ọlọ́lá lẹ́lẹ́gbẹ̀rẹ̀ àwọn fẹ́ náà.

ìlú lẹ́jẹ́ wọn àwọn akíwọn tàbí tàǹtà yẹn wọn ti pè é ní àlùsọ̀kalẹ̀ àlùsọ̀kalẹ̀. Tàbí ṣe kẹsẹ̀ kọ́mẹyẹ náà àwọ̀ tàbí ti pé kọ́mọ pákó ní pẹ̀sẹ̀ ó sì jẹ́ pé ọlọ́run tún lójú yìí inú òkú ní òkú ẹsẹ̀ bọ̀ àbá láti òkè òkú yọ pọ̀ sí abẹ́ dìbà àti ìsìlọ́ èyí òkùn kì í dé àti bẹ́ẹ̀ tó àdókò òdòwò lè dé o bẹ́ẹ̀ lọ́sí pé pléyà làbí fẹ́ẹ́ gbà lẹ́sẹ̀ ọ̀gá kọ́kà kọ́kà lọ kí wọ́n ẹ̀fọ́ ẹ̀fọ́ omi kẹ́ ẹ̀fọ́ omi já ọlọ́run máa ní sínú bí kí pèsè ẹ̀fọ́ lọ kí wọ́n lóògùn wọn lọ́ọ́ lọ́ọ́ òbí tẹ́tí wọn láti tẹ̀ láti gbé dáadáa ọlọ́run ti kó dúró ẹgbẹ́ yìí lọ́la ti kó ọlọ́lá pépé ní ojúmọ́ balẹ̀ kótó ló ti ojúmọ́ balẹ̀ ẹ máa wọ gbọ́dọ̀ máa ti wọ gbogbo kírun àdókù ti dúró ẹ kírun bẹ́ẹ̀ nígbà tí wàá mọ̀ pé inú ti tẹ̀ lọ ẹnìkan kú ọlọ́dọ̀ kírun ìlà ìgbìyànjú àwọn aláàbò ìgbìyànjú gbogbo yẹn wọ̀ láàyè kọ́tún pé wọ̀ láàyè kírun orí ìlú àti orí bẹ́ẹ̀ làtà tó wà tó wà tó àwọn sáré nígbà tí wọ́n ti ẹni ká ìwé wọn lé wájú ọba lọ́sẹ̀ lẹ́nu kan lẹ́nu ìlú wájú ọba aláàbí ló ti tẹ̀ torí nínú ẹ̀yẹ lẹ́yìn ọmọ. ẹgbẹ́ yìí náà lè fi yàn òkè ẹ̀ tó ti lágbàdì ìgbìmọ̀ gbogbo ìlú àti orí ìlú ti ẹ̀ gbà. ìyọ́n tó bá tó ní ìlànà ó kó tá a bá fẹ́ òun náà wọn náà wò kàrà nílá náà fẹ́ máa jẹ sàrà kọ́nà ó sẹ́wọ̀n tó wọ́n sàrà tó máa rẹ̀ ṣẹ̀rí àná ìbẹ̀rẹ̀ sí ìlọsí owó àwọn èèyàn wọ́n á yà wọ́n jẹ sàrà ó láti sọ máa jẹ sàrà àwọn olùwà kọ́pà ẹ̀kọ́ lẹ́yìn wọ́n jẹ sàrà pé àwọn àmọ́ ọlọ́run ti máa lọ Muhammad sọlọ́wọ́ àjọ ètò àjọ nìkan gbogbo àwọn aráàlú rẹ̀ wọ́n lọ orí ilẹ̀ eléyìí báyìí ọlọ́run ni wọ́n ti mú wọn ní sábà sí ẹnìkọ̀ọ̀tì ọ̀rọ̀ ilé mẹ́yìí ilé mẹ́yìí ilé islam ọlọ́run sọ pé ìyẹn gbọ́dọ̀ sí ní ọkọ̀ àdìdẹ́nà ọlọ́run bá kó akóró sí i òun lè ọ̀pọ̀lọpọ̀ wà tẹ́tí náà sọ fún pé ẹ ẹ ẹ ẹ máa kí èsì ara rẹ̀ máa ń lọ ẹ máa kí èsì ara rẹ̀ ó lè má sọ yìí pé òjò ti rọ̀ ilẹ̀ ọmọ ayẹ̀wò yọ máa tẹ̀lé bàbá àwọn ẹ̀rọ akọ̀kọ̀ yóò tó ti rọ gbogbo ìṣòwò tó máa yọ láwọn fúnlẹ̀ wọn yàtọ̀ tó ti yẹ lóṣù rọ́pò lọ́yọ̀ méjì ọlọ́run bá wa wá ọjà ní gbangba gbangba níbi ọlọ́run wa máa ń àṣàrò ìlànà ìlànà ìlànà ọjọ́ àwòrán ìlà kò sí ẹni tí èsì rẹ̀ gbà kò sẹ́ni tó dáa lẹ́sìn àbí mùsùlùmí subhanallah òdodo dé ìrọ̀pẹ́ ìdàlùkù táwọn ti máa ń bà ọmọ sáré ń jẹ àwọn asọ̀rọ̀ abẹ́tẹ̀ká tó àwọn tó bí tó bẹ́lẹ̀ tó kéwìn alọ́nà wa ní kọ́ sọ̀rọ̀ ọlọ́run kò sí ẹni tí ó dá lẹ́yìn yàtọ̀ sí mùsùlùmí mùsùlùmí yẹn tó àtìlámà wọ́jà ọ̀hún kẹ̀yà ẹni tó sọ pápọ̀ sí olú rẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀sùn gbàtẹ́ ẹ̀sùn pàṣẹ tuntun yín lẹ̀kọ́ lọ ẹ̀sùn pàṣẹ tẹ gbogbo ara yín lẹ̀kọ́ lọ olójú ni bàbá lára ìgbàtà bá ti sọ pàṣẹ tuntun wá sílẹ̀ ara yóò kọ́ tẹ̀lé àbí òní tẹ̀lé yọ tẹ̀lé ó ti jẹ́ kí tọ́lọ̀ bá pàṣẹ àwọn èso bá wà ń lò lọ́sọ́nà ní olọ́sọ́nà ní ìgbà wà wá gẹ́gẹ́ bí táyé torí àti ilé Islam Islam ní sọ̀rẹ́ndà ètò pé kí ìtẹ̀ náà yọ Islam ó ní alẹ́ Islam kò sọ̀rẹ́ńdà ìjọ́sọ̀ ní ìlànà wọ́n wà láti wá sọ̀rọ̀ pa kóòtù láti fi gbogbo lọ sí di ìyá àlàáfíà wọ́n mọ̀ á ti dùkú ẹ̀yìn lórí ìsìlámù sí ìmọ̀ló ti sọ bẹ́ẹ̀. lórí ìsìlámù sọ báwọn torí pé àtìlùmù ọ̀yàtọ̀ sí àlìlá tìlùmù lẹ́yìn sọ ìsìlámù lélẹ̀ gbogbo ẹ̀kọ́ yàtọ̀ sí àwọn tìlùmù àti ìsìlámù ọ̀yàtọ̀ sọ̀yàtọ̀ ọ̀yàtọ̀ ìdáhùn pé ní islam kò fẹ́ lọ́wọ́ wa wẹ́lá bí islam kátà bí mọ́mọ́ ẹ̀dá ibi tó ká kí o àbí òye wa ìfẹ́ aláàbíà ni káàkiri mọ́mọ́ sọ́jà kámájà tó o èsì ti bẹ́ẹ̀ islam yẹn la ní islam nílá ìlà ara ti sọ̀rọ̀ wọ́n lè fẹ́ yọ ọ́ bẹ́ẹ̀ tọ́ a wọ́n kò lóṣù kìlẹ̀ ṣẹ́ẹ̀kì wọn àti ìdáhùn pé ní islam kò tó ọ̀bá ìsìláàmù ni kó ọkọ̀ rẹ̀ jà kọ́lọ̀ náà fún pásítọ̀tẹ̀ sílẹ̀ kọ́lọ̀ pẹ̀lú títí lọ́kàn nínú jọ ọ̀gbọ́dọ̀ ti sọ ní ìyàtọ̀ sọ́nà lọ́pẹ̀ islam. kó o sì jẹ́ni tó pàpà kọ́lọ̀ nípa mímọ ẹ̀jẹ̀ láti rẹ̀ ọlọ́ọ̀dọ̀ kọ́ láti ẹ̀ tó máa kọ́ lórí kọ́ láti alọ́kọ́ láti ọlọ́ọ̀dọ̀ kọ́ láti ọlọ́ọ̀dọ̀ tẹ̀ àdébìkọ́ láti kọ́lọ́ abala kẹta òun náà ní alukoro sọmìnà ṣẹlẹ ti wà áyẹ kàmá kàmá tẹ kúrò nínú gbogbo ọtẹbọ àti gbogbo ọtẹbọ agbọ́dọ̀ tó agbọ́dọ̀ tó tẹbọ náà kàkà bọ. eléyìí wọn pè ní ìsìlámù asìlámù ọwọjọ àwọn tó náà sọ ẹni tó sọ pàtó tẹsílẹ kọlọ lórí ẹni wípé kí ni ìgbìmọ̀ kó sọ pàtó sọ rẹ gẹ́gẹ́ sọ rẹ dàbí kí ló dé wọn mú un olùkóyè ìdíjúmọ́ rẹ̀ pé ọ̀sọ́ pàtó sílẹ̀ kọ́lọ́ pé ìjọ́lọ̀ bá ti ọ́ ti lọ́ọ̀mà ìjọ́lọ̀ bá ní kó ṣe ibẹ̀ ní wọ́n bọ̀ ìjọ́lọ̀ bá ní kó má ti wá sí nàìjí ilé ìwọ̀n pè ní ìlà. iná fà mí sílẹ̀ kọ́kọ́lọ́kọ́ ẹsẹ̀ mùsùlùmí torí pé ìjọ́lọ̀ tí wọ́n ti wọ́n ti jẹ́ ìjọ́lọ̀ tí wọ́n pa ti wọ́n ké. olùkọ́ àti láti rí sí bẹ́ẹ̀ni pé lágbàdì ẹsẹ̀ mùsùlùmí kàn fẹ́ra rẹ̀ mùsùlùmí. torí láì tẹ̀ láti ọgbọ́n kò lè jẹ́ mùsùlùmí láì jìnà sí tọ́wọ́ tí kò jìnà sí kó lè jẹ́ mùsùlùmí. tó a kàn máa gbé àwọn tó bá ti fẹ́ lẹ́nu wọ̀wọ̀ àwọn abẹ́rẹ́ òkú abẹ́rẹ́ òkú abẹ́rẹ́ náà. ọlọ́ni kò sẹ́ni kan ọ̀ sẹ́sìn rẹ̀ dá ọ àyà àbí mùsùlùmí táwa ti sùnmí. omi ọ̀rẹ́ tó tó pàtó rẹ̀ sílẹ̀ fọlọ́ ọmọ ẹlẹ́ dá wa. kọ̀wá ti bẹ́ẹ̀ lásán wà hó ọmọ olùsọ́pá tó tẹ̀sílẹ̀ òtútù ọlọ́run ní tuntun jẹ́ òkùnkùn dáadáa. إن الله مع الذين اتقوا والذين هم محسنون dájú ọlọ́run jẹ pẹ̀lú àwọn olùbáyà àwọn ẹni tó ń dé dáadáa. wọ́n lọ́wọ́ yọ̀kẹ́ kọ̀ọ̀nà sí i ọlọ́run ní ìgbésí àwọn olùṣe dáadáa. واتبع ملة إبراهيم حنيفا This is the important exam Nabi Ibrahim Dan Nabi Ibrahim itu bapa wa Allah Subhanahu wa taala Ibrahim الإسلام ينادي بابا لا يأتي إبراهيم هو سماكم المسلمين من قبل قلوبهم مسلمون فصيحوا لا تبقوا فهو في طريق الاوانتي الاسلام كل تعمل موحى كل تعمل ادم كل تعمل ابراهيم كل تعمل ادم محمد صلى إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حليما مظلما وما كان mushriki ẹni wọ́n yóò ti ọ̀hún ní ètò ọlọ́dọ̀ tá a ṣe yéé ti ṣe sọ́kọ́ ọlọ́dọ̀ ọ̀tẹ̀ kúlò ní àwọn adókòókò olùkọ́ ọ̀tẹ̀ dá yìí kúlò láti sọ́kọ́ láti dé dá yìí lẹ́yìn lẹ́yìn àti ìmọ̀ yẹn. ọ̀gá àyíká ọ̀tẹ̀ tó fi ojú ọ̀nà tẹ̀ fọ́tọ́ náà wà sílẹ̀ ọ̀tọ̀ ojú ọ̀nà àti náà wà lónìí kan. yóò fi lè má ó lè fẹ́ jẹ́ lórí ipò ojú ọ̀nà ẹ̀mọ́ sílẹ̀ ìgbé mùsùlùmí ọlọ́run tó wá ojú alẹ́ kù ìgbé mùsùlùmí ni. ó lè yọ báwa pé ẹ̀ẹ́dùnmí kéde táwọn olùkọ́ tí wọ́n wà lẹ́jọ́ náà ní nípa àwọn gbogbo ara wọn mọ̀ fún mi èyí tó gbogbo ara ń da yìí. lóògbé akó gbogbo mùsùlùmí gbogbo ara nígbà tó ọ̀gá lù akọ ọ̀gá tó ọ̀la òde kó yìí ọ̀fẹ́ pé níjọ́ làwọn ilé ìwà alákatá títí dáyé tó tó akó gbogbo mùsùlùmí gbogbo ara láwọn ọmọ alẹ́ tó ti tó ọ̀pọ̀ wọ̀nyẹn wọ́n ń pààyàn láti wọ́n ń rẹ̀ báwo. ọ̀tẹ́ ìsìláàmù wà pé mùsùlùmí boko haram boko haram báwo tọ́ba ti ní ní gbọ́dọ̀ boko haram tọ́ba ló ní boko haram tọ́ba tọ́fẹ́ ní tọ́ba rọ ẹ̀rọ kó fi ìyàwó ti ṣe tiẹ̀ mú. aláìlẹ́kùn. káàdì àyíká mùsùlùmí náà mùsùlùmí náà lè wà ní ìwà ní. owó lòdì dúpẹ́ kọ́lọ́ọ̀nù. قال ومن يرغب عن مله ابراهيم الا ما سلم ولقد اصطفيناه في الدنيا وانه في الاخره لمن صالحين اذ قال له ربه انت قال اسلمت لرب العالمين ووصى بها ابراهيم بني ويعقوب يا بني ان الله اصطفى لكم الدين فلا تموتن الا وانتم مسلمون ام كنتم شهداء اذ حضر يعقوب الموت اذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد الهك واله ابائك ابراهيم واسماعيل واسحاق إلهك واحدا ونحن له مسلمون أما النبي الله wọ́n sọ pé mùsùlùmí làwọn àjọ ọlẹbi yìí kan lánàá lánàá bẹ́ẹ̀ wọ́n pè jésù ọlọrin kan lánàá àtàkì kan lọ قال الحواريون نحن عباد الله آمنا بالله واشهد بأننا مسلمون أو ملايين النبي قال كل ملايين تجمع كتاب كل جمع rántí tọ́kẹ́ wọ́n mẹ́ta sọ́kù mi ọlọ́ọ̀dì léyìnbá. nínú ayé mi wọ́n mẹ́ta sọ́kù mi ọlọ́ọ̀dì àyè ìta sábà wọ́n lè tó ìdúró lọ́wọ́ wa lọ. torí ẹ ọ̀nẹ́bí wọn ayé máa ń sẹ́lá ọ̀nì bàbá olùsọ náà wà lọ́kọ̀. títí tẹ̀lé ìlànà ọ̀nẹ́bí wọn ní ìjọba ìyàwó nínú gbogbo ọ̀nà rẹ̀ làwọn tẹ̀. àwọn ọ̀nà ẹ̀rọ òwò ẹ̀rọ ìgbà ìjà ní gbọ́dọ̀ yìí. Sẹ́lẹ̀ ti kàn yín nítorí àti ìjà àwọn òjà inú kékeré ẹ̀ máa gbé òjà sí lè jọ. Gbogbo ẹ̀gbọ́n amẹ́ ẹ̀mí ìlànà rẹ̀ lẹ́sẹ̀. Ní Abraham, wọ́n jẹ́ kó yóò sá ó yọ àtijọ́ àwọn òjà náà bàbá rẹ̀ ṣe. Ó ti wọ́n wẹ́lẹ́wẹ́lẹ́, wọ́n kọ́ wọn dàbẹ̀ fi fi ìdáná. Tó náà náà àti kẹ́ẹ̀mọ́ wa fi sáńgáyé ẹ̀rú mi fi táyà èyí lè wọ́wọ́ àbẹ́ ẹ̀rí gbàgbà ẹ̀jẹ̀ ti fi táyà ojú kọ̀ kẹ̀lẹ́ gbàgbà kódà ó ń ju orí ọmọ tuntun lọ níbi tí ojú ìdílé láyà rẹ̀ níbi tí ó tẹ̀sí náà. Jésù jẹ́rìí sí Jésù jẹ́rìí sí Jésù jẹ́rìí sí o, Jésù jẹ́rìí sí o, náà ní ìlànà torí ní àlọ́kọ̀ àbúrò ní ìlú ìgbé sọ́run máa sọ̀rọ̀ ni ìwọ̀n ilé ìlú mọ̀ àbúrò ní ọgbà ní àbúrò dálọ́mọ̀ kókò ní àdúgbò sálámà kókò ní kókò ní àdúgbò kúta sálámà náà lẹ́sẹ̀ tí wọ́n tó ju ìjọ lọ́ra alhamdulilayi. واتخذ الله إبراهيم خليلا تسمع كيلو تشوف جاي ti lẹ̀ pé ti ṣe ìrọ̀lẹ́ ìwò ẹ̀rọ ìrọ̀lẹ́ à ọ̀gbọ́n ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ìwò ẹ̀rọ ọlọ́ọ̀ni tó lọ́wọ́ ó sì lọ́kàn nínú ẹ̀ tó ní ìfẹ́ tó kò ń kó inú ilé yọ̀ tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ kan àtúpadà wà Muhammad ọlọ́wọ́ àyè wà lọ́la fi lọ lé ebi ìlú náà wà lẹ́bi ọlọ́ ọlọ́run ní àná kàlíì kàlíì kẹ̀kẹ́dá olóògbé dání nàbí Ibrahim àti nàbí Muhammad kàlíì ní mọ̀kànlá ọ̀sẹ̀ àwọn méjì péré yìí àyè tẹ̀ ẹ̀ ráàyè bàbá yẹn nìkan láàyè ó lè túmọ̀ sí pé àníjẹ amúlọ́rẹ̀ oníjọ́ dábàá àníjẹ sẹ́nu fún fún tó bá lọ́rẹ̀ ọlẹ́ni fúnra ni. Dókítà ọ̀bá lọ́rẹ̀ àwọn ará ní wọ́n sọ wọn pé ìlú ìyàwó wọ àtẹ́lẹ̀ kan wọ wáyé wọn náà wọ́n nìkan lọ rí á. Torí pé èèyàn kọ̀rí lómi lọ́sẹ̀ yìí kẹ́lí ọmọ ẹ̀wá rẹ̀ èèyàn kéré lónìí kan àwọn ọmọ ẹ̀yà rẹ̀ ní ọlọ́run tó ká tẹ̀lé bọ̀dé dáhà pé ọlọ́run àá lọ́ọ̀rẹ́ ọ̀rẹ́ báwò ìtumọ̀ rẹ̀ pé ọlọ́run fẹ́ràn rẹ̀ dé gbogbo òun náà ọlọ́run wa mú fẹ́ràn ọlọ́run dé gbogbo débi tó kọ̀ táyè nínú ọ̀kan ìrọ̀lẹ́ mọ̀má tó fi fẹ́ràn kàkà dé gbogbo rẹ̀ bẹ́ẹ̀ la sẹ́gbọ̀ Muhammad sọ̀rọ̀ àlọ́ ìtumọ̀ àlẹ́ bóòlù tó máa ń tẹ̀lé ìlànà àlẹ́ ìrọ̀lẹ́ ẹni tó náà ọba tó fẹ́ràn dé gbogbo tó ọ̀nà ọ̀sán náà ó ní fẹ́ràn kọ́nà tó tẹ̀ pé lẹ́sìn tó péré oníkàlùkù wa ní sẹ́kọ̀nà ọ̀gbọ́n ní ìgbà kí wọ́n á lọ sí ìdájọ́ sọ́dọ̀ sí ìlà kí ló mú wọn wá kíkẹ́ nìkan yìí lọ pírí láì jẹ́ kó sí ẹ̀sẹ̀ rẹ̀ náà ní ayé àti ọgbẹ́ yìí ọlọ́run wọ́n fi fẹ́ ẹ̀sìn náà sọ́dọ̀ náà wá sí ọmọ àti ọ̀rọ̀ tọ́lọ́run bá ní bíbí ẹni tó bá wọn sọ́nà àti orí rẹ̀ nìkan ó lè má pálí wa lórí àlùdáṣe àyàfi tó lọ́nà bàbá tó wá sí i. tẹ́lẹ̀ ìgbà tí yé wa ajẹ́ ike àti káfí islam lálẹ́ bá a wọ́n kí a nà mọ́ òṣèlú iṣẹ́ ìṣe mọ̀ kéèkọ́ ìmọ̀ ọlọ́wọ́ bá sọ̀rọ̀ fún káfíń ìgbà. ilé iṣẹ́ ìjẹ́ ìgbà ilé iṣẹ́ òmùkẹ́ ọ̀fẹ́ náà kó náà wà lóde lò wípé ìwọ ọ̀rọ̀ kò sí tó lè dé kò sí tó lè dé ní ìjọsìn náà pàmò sọ́lọ̀ lọ́wọ́ tó ti ń pẹ̀lú tí ìsìlámù òkú ìgbàkalẹ̀ ọlọ́wọ́ sì ń pẹ̀lú rẹ̀ lọ́kàn nínú ẹ̀kọ́ sí pé ìmọ̀nà àkùrọ̀ náà ọ̀sẹ̀ ìmọ̀lẹ̀ tó ti wá láǹfààní láyé bí tó ti sábà bí àtúwà sí ń náwà tó bá ti lọ́la tó yá tó ká ọ̀gbọ́ ọ̀hún